ẹbọ pẹ́ la mú wá bàbá déwọ́ wọpẹ́ wa bàbá déwọ́ wọpẹ́ wá bọ́pẹ́ la mú wá o bọ́pẹ́ la mú wá gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́. Hmm. káàbọ̀ happy new month o tó àwọn tó máa ń wò mí àti àwọn lovers mi yóò dára fún àwọn olólùfẹ́ tèmi àwọn ọ̀tá mi yóò bàjẹ́ fún wọn o gbogbo àwọn tó fẹ́ rè fún wọn ire yóò jẹ́ tiwọn o so quick one <clears throat> wo irun yẹn ti bàjẹ́ ó máa ń ṣiṣẹ́ rí pé irun yẹn ti kán ó máa ń yọ two years every year ó yẹ kí a ti pè wọ́n kán wá sọ́ni náà wá pé bọ́tà àpè wọ́n gan ó máa ṣẹ́tù very soon. ẹ káàbọ̀ ẹ ti rí ṣáàtì mc ni ó ní mi ò ní bú ẹ torí tó bá bú ẹ ń sọ ọmọ alára ń tàn torí pé you are not Tinubu ó ti yé àwọn wèrè tó kó jọ ṣe rí nísìnyí mi ò tàgì ẹ but mc tó pe rẹ mi ò pe lólú ọmọ olú ìṣẹ olú ìyà ó ti yé bẹ́ẹ̀ òun ni ẹ ń gbọ́ ẹ so mi àbúrò máa pe gbogbo àwọn eléyìí eléyìí eléyìí àwọn yẹn á wá dàbíi pé mò ń downgrade ara mi tí n bá ń pe àwọn ras kan tí n bá ń pe wọ́n àwọn kan wúlò àwọn kan idiot kan mc mo ti fún mc lówó rí ó ti jo mo ti fún lówó rí ó ti tọrọ owó lọ́wọ́ mi ó dẹ̀ jẹ mí lówó mi ìdẹ̀ lè sáàbù ẹ̀ ńgbà tí mo jó ti yé kò sí ẹni tí mo fẹ́ tí mo lè fẹ́ tó máa sáàbù mc nobody kì í ṣe ẹnu Emi fara mi mi lè gbé anointing orí mi and this said that is too precious because somebody you no get something people dey gang against you now ó wá dàbí pé ayé tọ̀fù màá máa tó torí ẹ̀ wá lọ pé ajá lọ́bọ̀ kí n fẹ́ jẹ màálù kí n máa pajá lọ́bọ̀ so ẹ̀yin kan MC mo kàn sọ fún ẹ̀sìn ó ń gbọ́ torí pé ò kì í Tinubu ó ṣe president nigeria o de tán mọ́ ò kì í Tinubu Ṣadé àti Jídé tó kún gbà yẹn bàbá mẹyọ sọ ọmọ yín tó kún gbà kó rest in peace kó o kì í ṣọmọ Tinubu gbogbo yín tẹ́ ń ṣe bí olóògbé tẹ́ máa control tí wọ́n wèrè kan control crowd sí abẹ́ yín tẹ́ ń ṣe bí pé yàrá ìjà yín lórí Facebook sẹ́ẹ̀ ẹ má ẹ má ṣe ojú yín fún mi mọ́ I don't want to see your bullshit face okay MC I don't like you okay keep your money and continue to enslave people tẹ́ bá fẹ́ enslave kẹ́dẹ̀ mọ́ àwọn tí wọ́n bá lè tòtòrí wọ́n lè torí àmàlà gbókùrọ̀ ọ̀yọ́ àwọn tó bá dẹ̀ ti dórí tó bá bá sùn ó ti gbọ́rọ̀ mi èmi ò sínú àwọn ẹran tẹlifíṣàn ètùtù ayé ó ti yé àmọ́ my orí ọ̀sẹ̀ mi mo dúró lé àìlówó lọ́wọ́ pani lórúkọ dà madam ni oni sinbe. sí ba bẹ̀ ìtayé bá dẹ̀ sọ̀dà náà máa fi búyàn èmi gómìnà dẹ̀ ṣe wà mú rẹ́dí láti dó sí yín so ẹ má tag mi lórí burúkú mo ẹ̀yin group kan tẹ́ máa sẹ́pẹ́ ń sọ̀rọ̀ lórí facebook i don't want to talk about kó má bàdà pé ṣe lè yan jealous yín i hate you should i tell you i hate you should I pronounce it once again? I hate you. You call yourself to people to the whole world. Into oje, into oje, into oje, into oje, lo ma sọ One day, don't send anybody to me to come and play on my intelligence. Okay? Pé Tinubu jẹ́ president Nigeria. If you try to be doing rubber about on Facebook again about me, I will call name, me no descend. If I get my passport, I'll go come Nigeria. You can kill somebody and journey. I tell you today, I make up my mind in some things. You crazy or something? You mad or something? Adé Buhari mo fẹ́ sọ fún ẹ, ọmọ ọ̀dọ̀ MC ló jẹ́, ò o gbọ́, ó kì í ṣe ìránṣẹ́ Tinubu torí ẹ kérésì nọ́mbà ẹ̀. Wọ́n ti yan gbogbo cabinet tó máa ṣiṣẹ́ ní Nàìjíríà sí, wọn yan Àdìsá ọkọ ẹ̀. So don't tag me anything tó bá ń ṣe orí burúkú yẹn, tó máa jókòó. Láàárọ̀ ìwọ tag me màá máa máa ńgbà mi ti bá ṣí fóònù báyìí màá tàjẹ́ mo máa ń tàgé ni i don't like you. tí ọba lòun like you. Pack away and fuck off Pack away and fuck off ẹni tí mo lè tí mi ò lè embrace òun náà ni mo embrace yẹn torí orúkọ wọn lẹ fi ba ìgboro jẹ́ títí i don't like you mo ti mọ̀ ní tẹ́lẹ̀ náà mo rí yín ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan to da èèyàn burúkú ni anybody to bá ti ṣe nǹkan burúkú fún mi tí ò lè pẹ́ mi ò lè bá ẹ ṣeré i don't like you o lè gbé gbogbo kí gbogbo ayé máa sọ fún ẹ pé wọ́n romance ẹ my god god god of almighty god in me cannot ìkòlùkò romance ẹ mi ò lè kick kiss ass dirty ass mad or something. tí n bá dé nàìjíríà lónìí inú ilé mi tí mo gidi ẹni tó bá bẹ̀ máa ní kó kúrò bẹ́ẹ̀ fún mi ní tí ọba sí ìkọ̀kọ́ bẹ̀ máa sùn sílẹ̀ inú ilé mi ilẹ̀ ilẹ̀ ilé mi I will not get stressed Any kan máa ń you cannot come to Nigeria kò ní dáa fún yàrá yàrá yín tó bá adébọ̀wárí don't show me any of those things tẹ kójọ tẹ ṣe pé tẹ kàn ń wọṣọ kiri tẹ ń ṣe bí asẹ́wọ̀n yẹn o tẹ ń ṣe bí bá bí àlà káàkiri don't show me adó gbogbo yín mo mọ ètò ti tẹ́mi sí ti dórí nínú gbogbo yín náà ẹni tí ò bá ṣẹ̀mí tí ò ta sí mi mi ò fẹ́ ta sí ni o mi ò join yín o mo ò lè join yín èmi á máa join máa join for what màá wá èmi á wá wonder ah, èmi Bọ́lá ìwọ tó wà ẹ̀yin máa sọ pé ẹ Tinubu lẹ ń sọ̀rọ̀ fún you are under under MC mi ò dẹ̀ ń ṣọmọ union mi ò dẹ̀ rí pé mo lè wa mọ́tò wọn Nàìjíríà pé tí n bá dé Nàìjíríà máa máa wa mọ́tò o so máa ní mo bọ̀ máa wà lọ́ndà MC and tẹ́mísì tó o bá ṣọ́ra it's going to be your throw ọmọ kó lórí ipò yẹn a máa sọ fọ́lá òní ọlọ́run máa gbé kúrò kẹjẹ kórìí ìyá yín pé mo sọ fún yín ni àdàbí tí MC ò bá ná owó mi tí ò bá wọṣọ mi tí ò bá jẹ oúnjẹ mi tí ò tọrọ owó lọ́mù tí ò jẹ mi lówó tí ò dẹ̀ ti sàn up to the today àdàbí tí ìyá ẹ̀ tí ọmọ wọṣọ mi tí ò dánwó mi tí ò jẹ gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn wọn yẹn àti ẹ̀gbọ́n ẹ̀ ìyá tó kú ẹ jẹ́ kórìíra yín kó pé tẹ́ ẹ bá ṣe bí olódùn kan ẹ máa sọ pé tẹ́ ẹ bá rẹ́ anybody sí mi ẹ máa kọ̀ kàbùkù ní o mo respect aṣíwájú Tinubu torí ẹ ti forúkọ ìgbà gbòòrò jẹ àwọn nìkan ni mo embrace àwọn èèyàn pàtàkì ni mo embrace I don't get I don't mi ò rant o mi ò rant I tell you I don't rant I'm here I talk about the country the government of this country No, kò sẹ́ni tó lè pààyàn tó máa jẹ́ tó máa lóun ló ń pa kọ́ńtì ìbò ò lè pa mí kó sọ pé òun ló ń pa mí. gbàdúrà ló ṣe criminal when criminal will be working freely and the people saying the truth and they will not be able to say they won't pay you gang them because you want the evil people to be numerous in the world and they káwọn èèyàn tó burúkọ máa bẹ̀rẹ̀ sí wà nínú ayé ẹ wo ẹni tí mo sọ fún ẹni o jẹ́ kó rí jẹ́ kó rí àbẹ̀bí ìyá ẹ̀ kó pé mo sọ fún ẹni yẹn MC jẹ́ kí orí ìyá ẹ̀ àbẹ̀bí kó pé mo sọ fún yẹn sọ fún àwọn wèrè tó kọjọ yẹn kó pákó ẹ̀ fún mi I don't play with terrorists I don't play with people that gang people ọmọ Tinubu látọjọ́ tó ti wọlé wọn cool down mo lè ti pé ìyálọ́jà ń ṣe yánmayàmá Tinubu gangan tó boss tó vote àti tó sọ pé wọ́n elect as a as a president of Nigeria now he is looking for the way Nigeria is going to settle all of you àwọn àṣọ pé wọ́n bá wọn tó kóra wọn jẹ yẹn ọ̀tẹ̀ ló jẹ́ kó kóra wọn jọdọ̀ èmi bọ̀ nílẹ̀ ìgbéra gbogbo yín àjálẹ̀ yín a máa ṣú ẹ̀ ìjọba yìí òun ló máa pa yín run bẹ́ẹ̀ ni mo sọ fún yín ayé yín ò ní dalẹ̀ síwìrì ni onílẹ̀ mi ti bẹ̀rẹ̀ olówó mi mi ní owó mi tí mi ilẹ̀ mi fún ni mo sọ yín tí wọ́n bá ti mi ò lè máa gbowó láti other country àbí kí wọ́n tọrọ owó mi kó máa fi tó torí pé ìjọba kan àwọn kan tó lọ lánàá torí pé mo wọn náà fẹ́ jẹ president torí pé mo elect àmì mo suggest Tinubu nígbà yẹn káwọn kan wá fi tòtòrí ẹ̀ kó wá fẹ́ fi Nigeria trade pẹ̀lú country kan kó wá fẹ́ fi èmi kó wá fẹ́ fi èmi sabotage you think na dey fear ni nǹkan kan tó máa ń pààyàn ó dá kéèyàn kú bí akọgun kó kú bí hero dantó kó ló kú bí coward guy agánáwó die young kò sí ẹnìbọn tó bá gbẹ̀mí mi tí ìdílé wọn ní parẹ́ ẹni ẹmu sọ ni ẹ ya wèrè mọ́tìlẹ̀ ẹ máa lẹ́ ṣe gang ẹ máa lẹ́ ṣe court èmi gan ògbólógbò kóòtù tó ṣe kóòtù pẹ̀lú ọlọ́run èmi ni máa sọ fún ọlọ́run pé sọ máa sọ fún àwọn kọ́tíǹsì tí mo ṣe tó jẹ́ ti ẹ̀mí mímọ́ èmi ọmọ kóòtù ẹ̀mí mímọ́ èmi ọmọ kóòtù tí mo wà ní kóòtù ọlọ́run kóòtù kóòtù ògbólógbò olórí gbogbo kóòtù ni mo kóòtù gbogbo ní tẹ́ máa fi ń ṣapọ̀ yẹn gbogbo kóòtù ni mo ṣe olórí gbogbo kóòtù ni mo dàpọ̀ mọ́ dáṣọ ọlọ́run tó da ayé àtọ̀run olórí ògbólógbò gbogbo kóòtù máa sọ fún pé kó bá yẹ kóòtù jẹ́ kí kóòtù méjì kan kẹ jáde síta kẹ máa bára yín jà ẹ dẹ̀ máa ni bẹ́ẹ̀ ni máa sọ fún ògbólógbò kóòtù tó dá ayé àti ọ̀run máa ní mi dojú yín kọra yín ẹ máa jà ni. I don't want to see your face. If I tell you I don't want to see your face, when you show me your face now, I call you out. Okay? When you show me your face, now I tell you I don't want to see your face. You show me your face. I call you out. I start call. Mama, call terrorists. It's your community. Terrorists. We don't want terrorists again in Nigeria. Anywhere, tá a bá lọ terrorists over to you side dinner. A ti sọ̀rọ̀, ara máa tàwọn èèyàn gan. These are the fear yálà ìyá yín ni. Ẹ má máa há gbogbo nǹkan tí n tó bá mission you will be looking for it. You got nothing. Ọ̀rọ̀ tá a bá sọ sí you know. Most of the a badra gbàdúrà náà lè máa wá sápá ẹ̀kíní dẹ́ badra. máa mo ọ̀rọ̀ tá a bá sọ jáde náà ni ẹ máa fẹ́ develop tá bá sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀mí lọ́pọlọ ni you got no, no, no sense. tọ́lọ́ sẹ̀ wọ́n sí wọ́n ti yan kábínẹ̀tì sí kí ló dé tí wọ́n pe àdìsá síbẹ̀ ṣé wọn ò tún kí ló dé tí wọ́n ṣe kó pe àdìsá pé àdìsá ọkọ Elizabeth o ó wá ní tó bá bú Tinubu o kò sẹ́ni tó bú Tinubu tó máa dáhùn o ta ló ti bú Tinubu tó bá bú Tinubu kí ni ìyálà ìyá kí ló pọ̀ ẹ́ moreover ẹ̀yin tẹ́ kò máa ń gbé pé Tinubu gangi Tinubu baby Tinubu kiri kan lórí Facebook yẹn bó ṣe dárúkọ adé Buhari títí títí títí tí Buhari fi lọ nìyẹn Buhari wá tẹ̀kọ́ ńgbà tí ó pè ó sunkún sunkún sunkún ó sunkún sunkún sunkún sunkún mo tún bá pleading gbogbo ah, ẹ̀ ó tí ìṣàwo tó bá ti ṣetán tó fẹ́ máa rí ti àwọn yẹn wàá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ awo àti gbogbo ìmùlẹ̀ tó máa fi ń rí wọ́n bá ti fẹ́ certificate báyìí nǹkan tó máa fi rí nìyẹn àbí ẹ̀ wà ń bẹ́ ọkọ̀ ọkọ̀ alẹ́ ṣe òkè mò ń bọ̀ òtọ́kọ̀ yorùbá símẹ̀ tí ò símẹ̀ ọkọ̀ ò tí ì wọ level yẹn náà ó sọ pé òní tí wọ́n bá bú yín wọn ní sọ̀rọ̀ bọ̀ tó máa jáde ẹ máa bẹ̀rẹ̀ sí rant ẹkún wo gbogbo òtẹ́ẹ̀lì tẹ́ sùn sí òtẹ́ẹ̀lì inú yàrá tí mo ń gbé mi ti sanwó lé inú lé mi ò ti sanwó gbogbo tó wà nílé mi mọ́ ni kí wá fi wọ̀n ó dàgbò tẹ́ yẹn lọ aṣọ rock ṣe bíbí kí ló dé tẹ́ ń fi ẹni pálá ẹni aṣọ rock lẹ́wà yẹn àbí ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ tó ti pé ẹ nígbà tó ń sọ pé ẹ tún wọn aṣọ rock lẹ́lẹ́ ń ṣò ṣé lára àwọn ilé tó wà ní villa tó wà ní aṣọ rock lẹ́lẹ́ ń ṣò lẹ́lẹ́ wà yẹn àbí lẹ́ ń ṣò for the whole world pé gbogbo yàrá nìyẹn if you are not mad ọjọ́ mélòó ni àwọn rasi ti lọ sí ti America tó ń lọ sí powerhouse America White House America táwọn hooligans àtàwọn terrorist àwọn tó ń gàgà wẹ̀ tó ń lọ bẹ̀ àwọn ìwèrè kan tó ń lọ àwọn ọmọ garage kan lọ síbẹ̀ kan wà lọ máa show ipe òkè o American resident eh, White House làwọn ń show yìí o tí ì bá jẹ́ pé sinwin if you are not if you are not mad ọjọ́ mélòó lẹ ti rí pé ìjọba Canada yìí àbí ìlú ìlú kan ni wọ́n wọbẹ̀ làwọn rasi àtàwọn olórí burúkú èèyàn ni wọ́n wọnú power house àbí house kí ni wọn rest kí ni wọn government house wọn kọ́ máa fi show pé yàrá kan níbẹ̀ ni wọ́n fún àwọn ìtàwọn fi ń sùn sí o ṣé ẹ̀wọ̀ ayé burúkú lẹ̀ ń jẹ o moreover Elizabeth orúkọ ẹ̀rẹ̀ ẹ̀dá bọ̀ tí orúkọ ojú ẹ̀ ò da ọ̀gbà ẹ̀ ò da gbogbo ara ẹ̀ ń kókó ẹ̀ ò da you go you go no sense all of you tẹ ìgbà níbẹ̀ ẹ̀ kó ìwéré níyín tíṣe yín tẹ bá gbà òkè owó bẹ́ẹ̀ kàn ṣe máa jalè lẹ́ ń wá tínú ọmọ yìí owó wọn máa fún gáràjì lówó MC máa máa sọ sálárì fi ó máa ń sọ bó ṣe ń ṣe náà nìyẹn ó ti yẹ yín bẹ́yẹn that's where they do it that's where and ẹ mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ṣọ́ra yín wọ́n máa gbogbo yín ni wọ́n ti dìbò tán Tinubu ti wọlé Sanwó-Olú ti wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo yín tẹ́ bá rò pé bóyá kìíní kan máa yọ yín sọnù bí gíga ni torí pé àwọn ọmọ Tinubu ko ready láti bàgbòrò jẹ́ wọn ready láti yọ àwọn èèyàn lẹ́nu tó máa yọ Tinubu lẹ́nu Tori tí wàhálà ti di wàhálà ń sìn ó ti kọjá tèkó ń jọ sí tèkó ló ṣẹlẹ̀ ní tógèètì tó yẹ pé gbogbo wọn wọn ṣe kí ni wọn wo Tinubu ni wọn wá kiri Tinubu no wa wá kiri bó tẹ̀ dápẹ́ Àbújá ni ọ̀dà ti wá Tinubu náà wá kiri nísìnyí ó ti di international international problem ó pọ̀ ju ti Lagos lọ ṣó ti yé ẹ̀yin wèrè tó ẹ pé you don't know thing your brain is not working your even ẹnu nìkan tẹ́ bá kàn sí pé àwọn kan jókòó wọ́n mọ̀yàn ṣé ọmọ ọlọ́run bọ́ tó bá lọ mọ̀yàn ṣé ọmọ ọlọ́run àwọn àwọn olójú jíjọ náà ṣé ọmọ ọlọ́run ìwọ òsì ogún ológun ilé onílé ayáláyé gbogbo èèyàn léèyàn náà wọ́n máa fi ṣàkọ kiri àwọn tí ọba ti ẹ̀ léyàn ṣe wọ̀ lọ́lọ́run ni ní Èkó yìí ní Nàìjíríà yìí nǹkan kò lè ṣe wá tọ́lọ̀ máa fi nǹkan ṣe ẹni tó bá sọ pé owó bá gbẹ́kẹ̀lé wò ó jẹ́ ń sọ fún yín ẹ má pa Tinubu torí pé tẹ́ ẹ bá bóòsì ẹkàn bóòsì jù Ọlọ́run lè ṣọ́ọ̀kì yín a lè gbàdúrà fún ẹ̀mí gígùn fún tọ́lọ́ lórí burúkú ni you got no vision you got no sense you buga too much. a wà ń bí o a wà ní kílẹ̀ ti lọ láti jọ́sán ti lọ ṣe inauguration kan tẹ̀ ti lọ ní kílẹ̀ ṣe alágbèrè alágbèrè yọ ara lẹ́yìn kọ́lé ẹ̀yìn jíṣobẹ̀ àwọn tó wà mẹ́yìn arẹ́ tí ò tó àdìsá tí ò sọ́ra tó àdìsá ó ní òní dáhùn kí ló ń tọ́ sọ̀rọ̀ tẹ́kọ̀ mọ́mọ́ ẹ máa lẹ́ẹ̀ní bá bá já o ẹ̀dẹ̀ máa búyàn máa máa sọ̀kọ̀rọ̀ sáwọn fáwọn èèyàn èmi kílẹ̀ èmi ò lè jọ ìyín I'm too big for you ó fẹ́ kú ni I'm too big for you and eh, what will mean to make it away to do a logo. Mama saw me sabe. I cannot. Me like it. And I don't jealous you. Anything tó bá wù bá jẹ Dangote. God forbid. Ó lè jẹ Dangote o yẹn ti kọjá. Mo kàn sọ fún ẹni kó tiẹ̀ wá lówó kọ́lọ́run kọ́kọ́ tiẹ̀ wá kówó Nàìjíríà sí ọwọ́ ẹ̀. Kí wọ́n tiẹ̀ kí Tinubu tiẹ̀ wá wù ẹ́ kó wá ṣe ẹ́ lórí kó lè tó Dangote. Oh, tó bá wá tó Dangote má bínú sáà bàbá Dangote. O mi ìwálẹ̀ tó torí ẹ̀ sọ mí because I don't like you you are evil Tell your fẹ́ she leader ó máa ń wà compose ni ó dẹ̀ máa ń you know you are not ẹ eh, kí lẹ kójọ mc ló kó yín jọ àwọn gbogbo yín tẹ̀dẹ̀ wá yẹn ó ti show gbogbo yín náà lára yín tí mc ẹgbẹ́ mc ló ń darí facebook rú ń gbà yẹn náà àti ó wà lára àwọn tó facebook rú of course ẹ̀yin ọmọ garage nàìjíríà union èkó especially lẹ́ńdà náà kí ni nàìjíríà rò torí pé mo sọ̀rọ̀ lánàá mo ṣàlàyé ọmọ union tó ní ẹgbẹ́ mi sísan jọjọ níjàgbá ẹ̀ ní sọ̀lọ̀ tó pa bàbá ọmọ mi òun kẹ́ ẹ má bẹ̀rẹ̀ sí ṣòwò ẹ máa oppress pa tálẹ́fẹ́ ọ̀pọ̀ tálẹ́fẹ́ ṣòwò kẹ́ ẹ ní nǹkan tó fẹ́ fi ṣòwò kìíní. lẹ́tẹ̀ yìí tí mi bá lówó lọ́wọ́ lónìí kò pa mí lórúkọ dà ìyálà ìyá mi mo ti bọ́ ìyá àwọn bàbá yín àwọn olórí burúkú tẹ̀ yìí ń ṣe kìíní fún yẹn tó ṣe pé ojú òtí wọn tó bá pé wọn ò wèrè ni wọn bínú san owó mi fún wọn dẹ̀ máa san bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa sọ òkú ìyá wọn ní gbogbo ìtẹ́ máa ní kẹ́mi náà wà bí kí wọ́n ti pé kò lè wálé yẹn mo fẹ́ wálé gan pé kí wọ́n prove ẹ̀ ó ti ẹyin bẹ́ẹ̀ yẹn ṣe lágbára tẹ́lẹ̀ tẹ́ máa máa pe ọlọ́pàá kò gbúdọ̀ dáhùn àgbáyé ti mọ̀ mí èmi kò fẹ́ wá sí nàìjíríà tẹ́ bá lè pààyàn kẹ́ jẹ́ you mad or something. màá jókòó jẹ́jẹ́ mi ò ní mo fẹ́ rí yín tẹ́ bá ń ṣe chat yẹn wọ́n tag mi lánàá nígbà tí wọ́n kọ́kọ́ tag mi ìyá àbàdàn kọ́kọ́ ṣe tẹ́ o tag mi mo kọ́kọ́ ṣe like sí mo kọ̀ wá wò pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń jẹ́ kí n máa rí wọ́n fẹ́ máa wò pé wọ́n kóra jọ ẹ máa tó túká tá a bá sọ pé ẹ máa túká ẹ máa túká tá a bá wò sí kì í ṣe pé bóyá a fi boast ẹ kàn jókòó ẹ ṣe nǹkan yín tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ i'm too big for you to to to be to be mingle with a eh, riffraff To pé wọ́n fun. yín lówó kan owó tí òun ṣògùn yín tẹ́ fi ṣe nǹkan kan that's because i Oh, whatever i have done at this stage owó mi ni ogún mi ni èyí tí wọ́n gbàdánù àti gbogbo nǹkan tí mo ṣe fún mc àti fún àwọn others àti gbogbo wọn tó gba nǹkan mi dání tó gba nǹkan tó ń jẹ tó ń jà mí lórí ó gùn mi ni eléyìí wọn ò tí ì fún mi tó o bá tó bá jẹ pé wọn ò fún mi mi ìránu gbà yẹn èyí tí mo rí gbà tí wọn gbà lọ́wọ́ mi yẹn kọ ẹni tó bá torí ẹ bá pé kó sọ fún oyè deliver ṣe bẹ́ẹ̀ nìkan ni wọ́n náà pa bàbá wọn pa ẹnìkan yẹn wọ́n ní wọ́n kọ́ gba òṣèlè kan tún fún ní compensate ẹ̀ tí ìbá jẹ́ pé bóyá wọ́n fẹ́ máa and mo dẹ̀ mo trust mo trust Tinubu ni at this ten wọn ò ní wọn ò lè ẹ bá rò pé bóyá wọn máa lọ ọmọ àtẹ bá ń ṣe wèrè bí orí burúkú àtòṣì tẹ ṣe yẹn tẹ fi gbàgbóró jẹ tẹ máa ní Tinubu lóní kẹ ṣe lè cannot wọn ti sọ fún yín systematically pé my personal life is different from Nigeria constitution if we commit any offence the law will take us. mo kọ láti àná ni mo kọ ìyá àbàdàn kọ́kọ́ tag mama tag me forever ìyá àbàdàn oníṣọ́ọ̀bù aṣọ tó ti ń ṣe léèsì ni ṣé nàìjíríà ló ń ṣe léèsì yẹn majority owó léèsì àtàwọn tó fún yín lówó owó tó ń jí ni kì í ṣe rọ́ gbogbo owó tó ń fún yín tẹ́fí bùkà tẹ́fí ṣe bí lórí burúkú yẹn ẹ má wọrí ẹ má yọ̀ láyọ̀ jù ó sì lè àṣìlè ọlọ́run sì lè ọlọ́run sì lè jẹ́ kí kábàwọn sọ̀kan prove yín kẹ́sì pay fún ẹ má ti yọ̀ láyọ̀ jù sẹ́ I tell you ẹ gbọ́ pé America government compensate I mean wọ́n Congolese Nigeria government ipe wọ́n fẹ́ bá wọn ṣiṣẹ́ you think say na joke wọ́n fẹ́ bá wọn ṣiṣẹ́ ni wọ́n sọ yẹn ẹ mọ̀ṣẹ́ tó fẹ́ bá wọn ṣe ni àwọn ló ní highest detective part of the country that holds the highest detective in the whole world American you don't know nothing yet ẹ máa jáde àwọn ọmọ ìyálọ́jà tó jẹ́ àkọ́bí president wa wọ́n jókòó jẹ́jẹ́ tá bá ti lè sọ pé awálá nominate wọn ìyálà ìyá ẹ Elizabeth ó ti máa ń sọ̀rọ̀ Tinubu for long ìrọ́kọ ó ti máa ń wà nínú APC for long no be joke Iro. but ìwọ ọgbà tẹ́mi gbé Tinubu tí mo ti nominate Tinubu o tí wọn ti mẹ́ni tó fẹ́ wọn ti sọ pé wọ́n fẹ́ ṣẹlẹ̀ sọ wọn rẹ̀ ti sọ pé anybody wọ́n fẹ́ lọ bàbá yẹn go òní lọ́kàn lẹ́yìn tí mo sọ̀rọ̀ tí mo sọ báyìí tí mo ti ń gbé tí mo dẹ̀ ti ń sọ kó bá wa kìlọ̀ fáwọn wèrè yìí ò tó tẹ́ bá débẹ̀ bọ́n ṣe máa fẹ́ dàgbòrò rú ṣe bọ́rọ̀ ta sọ fún yín tọ́dẹ̀ ti tèmù yín dáhùn pé ẹ jẹ́ kó ìyá yín pé o kẹ́ má bàa sinmi lóṣẹ́ sípẹ̀ ní dá anybody lóhùn ẹ bá dáhùn ṣe bó bèrè njọ́ sí Adeleke Adébuhari ó ṣépè fáwọn APC njọ́ yóò náà máa yọkù náà sísẹ̀mù tí ẹ bẹ́ kí máa ṣàlàyé ni irú bọ̀bọ̀ tó kú ní Èkó yẹn ṣe bẹ́ẹ̀ ń lò fẹ́ tutù ní MC sọ́rí ẹ̀ o mc sori ẹ bó tiẹ̀ jẹ́ pé ìwọ nìkan kọ́ ló máa ń lò yàn fẹ́ tutù sáré àná máa ń lò wọ́n àwọn assistance ẹ yòókù àwọn èèyàn tó ẹ fẹ́ ṣiṣẹ́ máa jọ ń lò yàn but sori ẹ o i don't want i want to put you kì í ṣe tó torí yín ni mo ṣe gbọ́rọ̀ sílẹ̀ mo ṣe tó pé mo forgive yín it's because of aṣáájú it's not because of ẹ̀yin ọlọ́ọ̀ ilé ìmàrí gbọ́ ẹ ti ẹ ti ṣèkà fún mi and it has been in record you have killed the father of my baby heaven knows eh tá bá sọ pé peace ló pa ẹ̀yin ras ton máa lò náà ni ó ti you have done your worst but I tell you when I tell you I forgive I want peace to reign because I pray for peace of the land and any of you tí ó bá den get peace sori pé wọ́n ṣe lọ boss your salary, lari se ri but yan ko ayé tí ẹnu ò tí kọjá rádaràda bẹ́ẹ̀ yẹn wọ́n lè boss anytime ó ń gbọ́ wọ́n lè ọ̀tọ́ ni wọ́n lè jẹ́ yọ ẹ́ nípò kan sọ ẹ́ síná bíi diga at any fucking time gbogbo yín tẹ́ bá sílẹ̀ jẹ́ nǹkankan tẹ́ bá lè kóra yín jọ àti blogger ṣé journalist àwọn newspaper ò lè sọ̀rọ̀ mọ́ TVC tó jẹ́ ti ní aṣíwájú aṣíwájú ló ní TVC wọn ò sí mọ́ ẹ kóra yín jọ ọ̀ndà gbogbo yín tẹ́ kóra yín jọ yẹn let me just be ẹ̀yin gbẹ̀yàn tẹ́ wà lórí Facebook I'm not I'm not ganging with anybody I'm not a friend of anybody I'm just a friend of God and a true sayer and a woman battalion I need good and fly alone okay and I will go to any length ọlọ́run bá máa gbé mi dé ó ga gan okay adó mi ò kí ń bẹ́ yẹkẹ́yẹ fò mi ò ń ṣe adìyẹ mi ò ń peacock tó máa ń kọ̀ máa ṣó aṣọ olóríṣiríṣi but I am an eagle and i see from far ètò bá dẹ̀ wù mí ní bá sọ fọlọ́run pé ojú mi tí bá ti mo fẹ́ rí ó máa fún mi ètò bá sọ fọlọ́run bá mi gbé ó máa bá mi gbé ètò bá sọ fọlọ́run bá mi rẹ̀ ó máa bá mi rẹ̀ tí bá ní kọ́lọ́ bá mi ṣe ó máa bá mi ṣá kì í ṣe boasting so a kan náà kì í ṣe pé kíní mi ò i don't want èmi á èmi á jókòó awíkoko tó ti nígbà tó wà pẹ̀lú nígbà tó fẹ́ tó tó tó fẹ́ ṣéǹjì nígbà yẹn mi ló kọ́kọ́ bú tó kọ́kọ́ parọ́ mọ́ mi tó bú mi tí gbogbo yín máa bú mi ẹ bá ní kẹmà pín gbogbo yín yẹn ẹ lè parapọ̀ torí pé olórí burúkú wọn fún yín lówó gbà náà láti máa ṣe wèrè náà mc ni bọ́ọ̀tì èmi èmi mo sọ pé àwọn mc àti gbogbo wọn tí mo dárúkọ àti wàsíù gbogbo wọn mi ò sọ pé bóyá tó wàsíù bá mi sọ̀rọ̀ pé sọ pé mi anybody tó bá ti ṣe ni máa sọ gbogbo èèyàn tó bá ṣe fún mi lè bá yín ṣeré mi mi forgive you but i cannot mingle with you i tell you i cannot you want you care to that extent i forgive him because of God and because of peace of Nigeria. Okay? But despite that, don't show your face to me. Am I wrong àwọn èèyàn kan wá kẹ́sí join kinní I cannot join you. Preacher ni mí, trusayer ni mí, blog I mean trusayer ni mí. O gbọ́ trusayer ni mí and a blogger ni mí, a preacher tó wá jẹ́ bàbá bẹ̀ òun náà ni mí mo wá jẹ́ oníṣòwò wọ́n dẹ̀ ba business mi yẹ wọ́n máa dìde àfẹni tó bá lóun ò ní dìde mọ́ àfẹni tó bá sọ pé àyíká òun ò ní dìde àfẹni tó bá sọ pé ilé òun ò ní dìde àfẹni tó bá sọ pé òun ò ní dìde ní nǹkan tó bá ṣe àfẹni tó bá sọ pé fúláwà tí ó tó ń da tó ń da eh, lọ́tọ̀ fi yọ̀ sí tó tó tó máa fọ́ká ni pé òun ò ní dìde ló máa sọ pé kémi má dìde bìkọ́ mi ò dí ẹnikẹ́ni lọ́wọ́ mo dẹ̀ ní owó lọ́wọ́ àwọn èèyàn with evidence táwọn èèyàn bá fún mi lówó yẹn don't tell me and show me your face and say ah tá a show ṣó gbogbo nǹkan tí a ń rí ń bí ti promise láti ṣe fun. wa ẹ máa ṣóòkì ká náà ṣóòkì mẹ́ ìwọ tí mo ti ṣóòkì mi ò lè ṣóòkì mc mo shock mc mo ti ṣóòkì mc Ri mo ra nǹkan mo ṣe shopping fún ó béèrè fún nǹkan kan mo ra twenty ẹ̀ mo dáṣì ẹ̀ mo ṣóòkì ìyá ẹ̀ rí mo ṣóòkì ẹ̀gbẹ́ ẹ̀ rí mo ṣóòkì òǹfra rẹ̀ rí mo ṣóòkì wọn ẹ̀yin ẹ̀rẹ́ ṣọ́ọ̀kì mi ẹ kó ṣì dànù sígbó yàtọ̀ sí ẹ̀ tí mo fún wọn èyí tó ń bà lọ́mọ ọ̀ fún mi ẹ kó ṣì dànù tẹ́ẹ̀ bá ní tìjú ẹ kì í ṣọmọ ẹ jẹ́ ń gbé sóyín lórí ẹ kì í ṣọmọ Tinubu ẹ tán fi ṣe fámìlì Tinubu ẹ jẹ́ ẹ lè jẹ́ bẹ́ẹ̀ gbé everybody ṣe wà tí wọ́n máa ń support party kan that's what nǹkan tẹ́ ẹ rí but ẹ má take advantage of anybody and don't dàgbòrorú don't cause trouble tí wọ́n máa jẹ́ káwọn èèyàn kan lọ́ máa bú ẹnìkan kan máa lè máa sọ pé ẹni ń bú aṣíwájú you are systematically causing trouble ṣé aṣíwájú ló sọ fún yín mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ ní ìgbọ̀ ìwọ olè jìbìtì páálí ṣé aṣíwájú ló sọ fún yín wípé ẹ lọ bá wọn kó blọ́gà jọ o lórí Facebook láwọn tí ò ní good repetition ṣé awíkọkọ tí ò ní good repetition ó ní òun náà máa jókòó máa ti pé ajúkòkò tó pé ó kọ́kọ́ da máàsì bojú báyìí níbi ibi tẹ́rọ́rìsì bí àwọn tó máa lọ ń gbẹ̀bọ̀ pààyàn tó máa ń ṣò fún wa ní orí tẹlifíṣàn tó máa ń ṣò fún wa ní orí Facebook pé wọ́n ya fọ́tò wọn bẹ́ẹ̀ ló máa kọ́kọ́ dà nǹkan borí tí gbogbo ọmọ máa dá owó sọ́wọ́ ẹ̀ ń dá ẹ̀ òun ni ẹ wá kóra nígbà tí àwọn ìyá ọ̀ṣun àti bàbá ọ̀ṣun àti gbogbo ẹ̀ ìyá ọ̀ṣun tó jẹ́ pé girlfriend MC ni tẹ́lẹ̀ iye ìyá ọ̀ṣun tó bá sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ deeply sí tá bẹ̀ sí break ẹ̀ dáhùn ẹ máa ní wọ́n fẹ́ dalé wọn ni wọ́n fẹ́ tún lé wọn ká ẹ jẹ́ torí ọlọ́run kórìkà nìkú fi ṣe ṣe tiẹ̀ o mi ì tí ì sanwó lé mi ì dẹ̀ jalè bẹ́ẹ̀ ni tó bá ti ya bẹ́ẹ̀ ni ẹ̀sìn wọn kan mi ò tí ì sanwó lé ó ti yẹ yín bọ̀ kì í ṣe kí ẹni tó bá lọ àwọn ìjọba tó lọ níjọ́ kìnnà àwọn tó pé mi ò fẹ́ kán fi àwọn kankan kan fi ní gbèsè tó bá ní kán fara ni mí níbí kò ṣe nǹkan kan tó bá fara ni mí èmi náà máa sọ fọlọ́run gbogbo ẹni fara ni mí olúwàfara ni wọ́n kódà kí n bá gbàdúrà fún ẹ olúwa mi ò mẹ́ni tó fara ni mí o tó olúwa fara ni wọ́n o ẹni bá ba finance mi jẹ́ olúwa ba economy wọn jẹ́ o ẹni bá ní kí n kú olúwa gbé òkú tọmọtọmọ o olúwa pa wọn tọmọtọmọ o bẹ́ẹ̀ ni màá dẹ̀ sàdúrà dògèdè ẹ̀ ń gbọ́dọ̀ mi ẹ jẹ́ fi ti ń ṣe ti yín o me cannot join you èmi ò wé tèmi ò sí pé if you cannot beat them I join them mi ò lè join yín raturas mo wáyé lọ́tọ̀ ní àjọ wọn so wá pọ̀ at àtúwọ̀n ní we cannot work bíbélì mi tún sọ fún mi ó ní can two work together except they are in agreement ẹ mọ́ síríìtìrì ìbọn láti fẹ́ wà á sí agreement àjọra wa á ṣe nǹkan kan náà mi ò ta yẹtí mi ò ta yarí mi ò ta aṣọ mi ò kúrò mọ́yàn mi ò kì í bá tèèyàn jẹ́ mi ò sùn tá mi ò gbogbo nǹkan mi ò lójú kòkòrò mi ò tí bá lọ́kọ bí ṣe wà mi ì lè máa tẹ̀lé àwọn ẹ̀mí kí n máa ṣe ráàsì bẹ́ẹ̀ ni mi ì lè ṣe ráàsì wọ́n ti pè mí for long time láti bí twenty something years ago tí mo kọ́kọ́ dẹ̀ pẹ̀ náà ti ní kí wá join mi politics kí ló mi ì ṣe owó mi ni owó lọ́mọ ń ṣe kí n lè kọjú mọ́ ọmọ mi àtọkọ mi àti nǹkan tó bá jẹ́ tèmi mi ò lè máa ṣe láti kí kí obìnrin kí wọ́n máa ṣe ọmọ ta ẹ́ ní ìlọ́mọ̀ tí wọ́n fẹ́ tà gbogbo yín ẹ má jẹ́ bu yín o tẹ bá tún ṣe òdu yín gbogbo yín kí ló dé tó jẹ́ pé gbogbo yín lẹ bóra gbogbo yín tẹ ṣàjọyìn àtọkùnrin àtọbìnrin àti ìyá àtàgbàlagbà tarúgbó yín gbogbo yín lẹ bóra ọwọ́ yín gbogbo ẹ̀ ó yàmà yàmà pé ti bóra kí ló dé aṣíwájú wa ìfòdè bóra pupa bẹ́ẹ̀ ni bó aṣíwájú ògbóra MC ló máa ń bo aṣíwájú MC ló bójú tí ò bẹ́sẹ̀. kí ló dé ṣe é kẹ́mi bóra ni ẹ torí ọlọ́mi ìfẹ́ rojú ẹ má tàgì mi mọ́ ìyá àbàdàn ṣe tiẹ̀ ní tiẹ̀ mi kọ́ mo ní kọ́ ní ó lé ẹ̀kọ́ òǹbí gbà tó lọ forí kó jábì èmi kọ́ èmi kọ́ mo ní kọ́ gba pásítọ̀tì ẹ̀dá níbẹ̀ yẹn ẹ má fara ni mí bí tẹ́ bá fara ni mí máa sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ ń bí gan ó máa bẹ bára ilé máa bára oko kò sígbà tí máa kú òní kú tí bá gbogbo ìwé mi lónìí náà mo máa sọ pé mo fẹ́ lọ lé àbí bẹ́ẹ̀ after four years ni gbogbo ìlú sọ pé tó bá ti gbàwé ẹ o tó bá ti gbàwé tó bá ti lo four years tó bá ti ẹ̀lẹ́ ẹ̀kọ́ ni tó bá ní problem ní ìlú kan bí United Nations ṣe gba òwe nìyẹn ṣe mọ̀ pé tó bá ti ní problem after four years you can visit that country again and they have it and I will prove it to them it's in the constitution wà nínú òfin àgbáyé ni so nobody nobody should be giving order for them to be torturing me I will talk I will speak out ẹsìn wí ni. à ń gbádùn bíbá yìí sí gbogbo ẹsẹ̀ rock òun la fi ń ṣòyí that is nonsense disgusting a sọ níjọ́ sí pé kí wọ́n má vote àwọn tó máa máa kó aṣẹ́wó ìlú Russia o ati gbogbo àwọn tó máa máa ṣe asewo àwọn aṣẹ́wó kán máa taṣẹ́wó nàìjíríà àti gbogbo ẹ̀ kán máa build ẹ̀ ẹ̀yin tún ń tò ẹ àyàsọ̀rọ̀ ọ̀kìlá wáyé o nígbà òkèrè kan o àwọn èèyàn mo dúpẹ́ fọlọ́run o eh kò ní kò sáyé lókè ṣùgbọ́n ó fún mi láyé lókè mo ni kò sáyé lókè ó ti gbáyé fún mi lókè òkè bo ṣé òkè yẹn ṣẹ́bi tí wọ́n gbé àtiwájú Tinubu fún yín àti ti Olúrẹ̀mí Tinubu àbọ̀ wọ́n gbé di tí ṣe yìí mọ́ Tinubu máa fi jókòó wọ́n gbé fún yín ni. àwọn ò fẹ́ o gbogbo yín ẹ lè máa bú Tinubu àwọn òní bú gbogbo nǹkan tó bá jà ti ṣe a máa sọ fún wọn ní gbogbo nǹkan tó bá ti fẹ́ ní kó ṣe gbogbo ọ̀rọ̀ tí mo sọ ní ọjọ́ tí wọ́n kọ́kọ́ vote yẹn lẹ máa wá gbọ́ mi lẹ máa lọ ṣe ẹsìn wíni you got no brain i'm coming to Nigeria yala ìjà yín ẹ máa lé ẹ lè wọ́n hmm. fẹ́ pa abẹ́ sínú dànù. bó ṣe bá máa pe gbogbo connection lórí mi lórí inú ilé mi lórí gbogbo àwọn tó wà sọ̀rọ̀ ní kí ló dé if you don't respect me if you don't if you believe that there's nothing in me you you any eh, focus attention sí mi lára you know that God is with me all of you you have gang up you have bills you have no repetition good repetition And ẹ̀yin lẹ́fẹ́ máa sọ on wọn lórí Facebook I want Facebook belongs to America I want lẹ́fẹ́ máa give report fún ṣé America ní pé Tinubu call ó ti ṣe títí eléyìí o wọ́n ṣe ìkòròdú wọ́n ti ṣe ọ̀nà boni ọ̀nà boni wọ́n bí wọ́n bí Elizabeth sí wọ́n ti ṣe o wọ́n ti ṣe o ṣé Amẹ́ríkà lè fẹ́ máa fún rìpọ̀tù ráfẹ́ Amẹ́ríkà ló ní Facebook òun lè fẹ́ wà lórí fún international blogger àwọn kan wá láti Amẹ́ríkà o kò tí ì sẹ́ni tó wá láti Canada ètò wá láti Canada èmi kọ́ èmi kọ́ ni mo ṣe o ìyá Ìbàdàn aṣọ tó bá dẹ̀ ń ta aṣọ tó bá lówó tó bá kó fún ẹ tó bá ní kó máa fi bùkátì mọ bó ṣe ń lọ ó ti yé àwọn èèyàn máa lọ ń yá aṣọ wọn máa mi ò lóun yá o mi ò dẹ̀ bínú ẹ̀ o pé mo congratulate ẹ̀ But don't let them use you. Enough is enough of the bullshit. Abẹ́ mi mo ní kán dá ìdúró sí Nigeria. ni. Ṣé mi mo èmi mo tún fẹ́ sọ pé kí ló lè kán dá ìdúró sí Nàìjíríà? Mo ti fẹ́ sọ bọ̀tọ̀ Ọlọ́run kàn sí sọ pé kí n sọ kán lè fún ẹ passport ẹ padà. Tó bá ní ṣọ́ọ̀bù Nàìjíríà tó bá ń wá bí tó ń lọ náà, you no like to to be head down in Nigeria now. would You like that? But they say they want to see your balls. Tẹ́jọ́jọ́ ń ba ayé èèyàn jẹ́ ń gbà yà bẹ́ẹ̀ mi wà bẹ́ẹ̀ ni. Kí wá ló dé ń sí láàárọ̀ yìí? bó ṣe tó bá ti sọ pé mo ti wà lábẹ́ platform báyìí tán ti rí wọ́n ti sọ fún mo ti wà ńbẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí sọkún ó yá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ tó bá ti lè wá sọ́bẹ̀ platform ó yá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún mi láì ebi lẹ́fẹ̀ẹ́ máa sọ̀kọ̀rọ̀ fún ni ìyálà ìyá yín mo ti ṣókè mi sí rí ó rí ọmọ obìnrin olóbìnrin ẹ máa wọ bomb shot máa wọ ṣọ́ọ̀tì máa wọ aṣọ kékeré sí ó rí obìnrin ó wà ṣókè ẹ síwìn ni They systematically just want to, if the man said they don't want grass, systematically walk of a eh, man. Let me tell you, some people are behind it too. It doesn't matter, the, I mean, as much as even ti President Tinubu fair trial don't fair trial. fẹ́ try láti sọ pé wọ́n fẹ́ kí àyè àwọn, wọ́n fẹ́ jẹ́ kí ojú wọn fáwọn àgbáyé pé, fáwọn èèyàn pé àwọn support tout just like wọ́n ṣe máa ń pè wọ́n bàbá wọn tout despite mo ṣe mo ṣe avoid wọn tó these people show themselves To bá kọ́ wọn mi wọ́n ní wọn ò ní jà o but nígbà tí Elizabeth olóhùn leader wọn wọ́n jà máa kó kọ̀kọ́jọ to tell you that they are leader ni I don't want to be mi òun fẹ́ gan jókòó kíkan máa wáyè kí máa fẹ́ jókòó sí front jókòó sí front ẹ front tí mo dẹ̀ jókòó sí gan ṣé àtúntò síbẹ̀ kò ń ṣe Share. àrírú àwọn tó front oníkálukú mo fẹ́ kọ́lọ́hún tìmí tìmí tó bá ti wù ú tó dára tí ó tọ́lọ́run tó dára ìwọ ni eh, you just want to Eh, ẹ máa ṣókì ní bọ́n ṣe dàpọ̀ kí lẹ fẹ́ fún mi ṣé ẹ lè fún mi ní bí mo ṣe wà yẹn ṣé ẹ lè jẹ́ kọ́kọ́ fún mi ní hundred thousand náà kó kọ́kọ́ fún mi ní hundred thousand dollar ṣó lè kọ́kọ́ fún mi ṣó lè kọ́kọ́ fún mi ní hundred thousand dollar tẹ́ bá lè kọ́kọ́ fún mi ní hundred thousand dollar tó bá kọ́kọ́ fún mi ní hundred thousand dollar tí mi bá kúnlẹ̀ fún báyìí pé mi lọ́ọ́ máa lè mi ní mi ní sọ pé ó pa anybody mọ́ kò lè fún mi owó yẹn ò twenty thousand thirty thousand fifty thousand twenty five thousand every week oye kan tẹ́ máa gbà lóṣù bọ́n ṣe ń pín owó ìjọba owó nàìjíríà owó gáràjì yẹn ni that's why ẹ ṣe ní a lot of aṣẹ́wó ní èkó àwọn girls tí ò kí ń ṣiṣẹ́ àwọn àwọn rán ọmọ girls because tó bá jẹ́ hundred tó bá jẹ́ two hundred girlfriend lóní gbogbo ló máa gbọ́wọ́ garage tó bá ní kán fún gbogbo garage ló máa link wọn àdúgbò bí tó bá wà ló máa níwọ̀ fún ilé ìlówó girlfriend wọn and those one will sit at home they be rubbing drink cream wọn tó bá dẹ̀ ìyá tó bá ní wọn ṣiṣẹ́ wọn lọ sí ṣọ́ọ̀bù ìgbéde kan ṣọ́ọ̀bù yẹn wá kàn fi ẹ̀gbẹ́ ibì kan máa wọ̀nyí ṣé àwọn bàtà tó wà mí àti nǹkan bóyá nǹkan wọn ọ̀tàjáṣọ àti gbogbo pàrọ̀pàrọ̀ àti nǹkan ó lè má ju bíi twenty àwọn irú jewelries ẹ̀ tó lóhùn ta yẹn adébuhari pàrọ̀pàrọ̀ yẹn ọlọ́run gbogbo pàrọ̀pàrọ̀ tí mo ti rà látijọ́ tí mo ti dé Canada mi kò pàrọ̀pàrọ̀ wà láti Nàìjíríà o pàrọ̀pàrọ̀ tí mo ti rà látijọ́ tí mo ti dé Canada tí n bá tò sára ògiri ẹ máa rò pé mò ń tà náà ni kí n lọ kan ìṣó tó bá pé eléyìí mo lè kàn ṣó ni tẹ́pẹ́ mi mo ní máa kan ìṣó máa máa fẹ́ ọkọ̀ kan sí ó máa tó two hundred èyí tí mo rà ní two hundred dollar two fifty ó ní bíìlì kan tí mo wà two fifty dollar mi yes má tó sára ògiri two fifty dollar mi tó tó má tó sára ògiri bọ́n mo ṣe rà lọ́wọ́ wọn ní Canada kò sẹ́ni tó fẹ́ rà lọ́wọ́ mi padà ẹ̀yin tẹ́ bá lo ojú ẹ̀rì tí gbogbo ojú ẹ̀rì yẹn tẹ́ bá ti lò tán ẹ má tútù ta ni gbogbo ojú ẹ̀rì tẹ́ máa lẹ́yìn polówó yẹn tẹ́ bá ti lò tán ẹ má tútù gbogbo aṣọ tẹ́ máa wọ̀ yẹn ẹ má tútù ta ni. ẹ jẹ́ ká mí kí ló dé ó lóun fẹ́ unity gbogbo àwọn tó ti dìbò tó ti ṣọdí burúkú yẹn à nígbà wọn sí pátì wa o wọn ò ní wá síbí o wọn ò ní wá síbí o kí ló dé ọlọ́run ló sọ pé àdìsá ò jẹ́ anything tádìsá bá jẹ tó bá jẹ́ àdìsá ni kí lórúkọ sinetọ yáyì yẹn tó bá jẹ́ àdìsá ni ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ o torí ẹ̀ ó ní lẹ́bù táwọn èèyàn máa ń dé láyé ọlọ́run gbọ́ wo adé buhari go and cool down your temper you are too mean you are too proud you are too over process you just want to process things when you tell bíbélì sọ fún ẹ pé ẹni tó bá ti sọ pé òun ṣàfẹ́ gba wájú fẹ́ gba wájú tí ò bá ṣọ́ra ọmọ àdèrè ẹ̀yìn last last tó bá yà sọ pé o fẹ́ gba wájú want to be the best want to be the best wàá show wọn sell ọtí kọ́gbọ́n yọ ọgbọ́n yẹn kíákíákíá kíáńgbà tán ti wọlé báyìí tán ti wọlé tán ti wọlé báyìí kí ló lè ṣe o ẹ àwọn blogger aṣáájú blogger mc blogger lè jẹ́ kì í ṣe aṣáájú <laughs> aṣáájú mọ́lẹ̀ American president ó ní blogger ni ṣé Canada president ó ní blogger ni anytime tó bá fẹ́ sọ̀rọ̀ ní ṣé gbàjàbí àmì àwọn rep tí wọ́n ní ṣé wọ́n ní blogger ni kí ló dé tó jẹ́ pàṣíwájú kí ló dé tí bàbá yìí dì sọ́nù yín kí ló dé tẹ́ tún àtàṣe ara yín mọ́ wọn wọ́n máa fún yín lóúnjẹ ẹ má wọ ni wọ́n fẹ́ tún nàìjíríà ṣe but nàìjíríà Tinubu is for everybody is not for certain people okay even ọmọ wọn gan ṣèyí ò lè gàba pé bàbá is my father Tinubu is a father of Nigeria for now okay so gbogbo yín lè máa fẹ́ máa personalize personalize personalize kò lè ṣẹlẹ̀ o eléyìí ò ń ṣe tẹ́nà ìjẹ̀bú lòun wà fúlàní lòun wà kíníkọ lòun wà kíníkọ kíníkọ kò ń ṣe yẹn o ó bá àbọ̀ dáhùn adébuhari lọ́kù temper. torí níjọ́ sí o máa ṣe pé àwọn kan bú Tinubu ó ṣépè fún ṣèyí Tinubu níjọ́ tí wọ́n tètè pẹ́ nígbà tí ṣèyí yín ẹ̀lẹ́tì tó ń ṣẹlẹ́tì àwọn èèyàn tó fẹ́ bá lọ mí mọ́kàn tán náà fẹ́ ṣe ó ṣépè fún ṣèyí ó ṣépè fún gbogbo APC lọ́jọ́ kẹta èèyàn méjì náà ló kù nínú APC kí ni orúkọ ẹ mi ò fẹ́ sọ̀rọ̀ dídíbìlì ni torí pé màtí mo sọ pé ikú ẹni yẹn pé ó jọ mí ó ṣe bákan fún mi ikú mọ́fì gbogbo wọn bẹ̀rẹ̀ sí jáde náà wọ́n máa ṣe torí pé everybody máa bẹ̀rẹ̀ sí àríwá àwọn ọmọ ọmọdé tó bá máa dárúkọ àwọn but ikú mọ́fì náà ó jẹ májèlé ni tí ẹ máa ní hùn hmm, bẹ́ẹ̀ ni ẹ sọ̀pù láti máa kì í ṣe ìbọn ṣe ṣe fún bàbá ọmọ mi náà nìyẹn ẹ máa rí wọn lẹ́nìí ọjọ́ kẹta ọjọ́ kejì wọ́n lè fẹ́ pa wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín yeah so mc tó bá fẹ́ mí ọmọ tó bá fẹ́ mí jọ jẹ́ ráyè mí ò fi mí lọ́rùn lẹ̀ tó bá fẹ́ mí jẹ́ ráyè mí ò mi ìta sí ẹ àmú ọjọ́ ẹ̀rí wọ́n lójó owó mi rí náà Tinubu iṣẹ́ wa ń yá mọ́tò mi àbọ̀ wà yá mọ́tò mi tó ti fẹ́ kẹran lọ rí tá a bá pàdé yín lọ́nà tí ó dé máa ń sọ ayíǹde ìkìnà tẹ́ má bà tèèyàn jẹ́ ṣé o ti wá yá mọ́tò mi tó fi kẹ́nu lọ fún Tinubu rí kó jáde kó ní kó ṣòfò gbogbo ọmọ tó bá jẹ́rọ mú pamọ́ yìí tẹ bá ṣèkà fún yàn tẹ máa ìmọ̀ máa gbá kára àbálà mi àbáṣú ẹ̀ ni àbáṣú ẹ̀ rẹ̀ bóyá ló mọ̀ tẹ bá ṣọ́ra yín tó bá ṣọ́ra ẹ̀ MC wàá fi pọ́ọ̀sì tó wà yẹn ọba Ọ̀ṣọ́dì òní jẹ torí wọn ń jọba àkànfọ́ bá káàkiri mọ́ o ò sì ní wàá tún kúrò lórí wàá tiẹ̀ lọ rẹ́sì ó ti ṣe wàhálà ògùn tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ gidi láti jọ ẹ̀ tó bá pé iṣẹ́ lòun ṣe tí ì ṣe pé wọ́n kàn ṣiṣẹ́ fún un tó kàn gbogbo gbà ṣé kò ti ní sú ẹ àwọn tó bá ṣe tẹ́nà kan máa lọ rẹ́sì ó yẹ kó ti lọ rẹ́sì kí ló tó resign tó tó ó yẹ kó ń rìtáyà ẹ tó bá ṣe yánmà yàmá síbi wàá rìtáyà o kò jẹ́ kórìkẹ́ yẹ kórìkẹ́ ní pé kò sọ fún gbogbo àwọn ohun ras wọn ní good reputation lórí Facebook nígbà tí wọ́n dárúkọ Sunday Igboho náà níjọ́ yẹn wípé ẹ̀jẹ̀ tí olórí burúkú awíkoko ọ̀rẹ́ ìbùkún abíkókó tó bóra ó ní bó ṣe rí ẹgbẹ́ ṣe rí pé ẹ dàbí ẹgẹ̀nẹ̀ ẹ yàmàyàmà ẹ dàbí àlùjọ̀nù bẹ̀rù gbogbo yín lẹ bóra pọ́ tó bá gbé kámẹ́rà sójú yín báyìí mo mọ̀ ní pé ẹ wo ojú èèyàn ojú rèé ojú rèé kí ló dé èyí tó tẹ̀ lóhùn lẹ́gẹ́sì yẹn mi ì tiẹ̀ kò tá sí mi rí ṣó bú mi rí ó lè ti bú mi rí kí n má mọ̀ òun ò tiẹ̀ ti bóra ń tiẹ̀ ta ló tún wà ń bẹ́ẹ̀ lẹ́gẹ́sì òun náà wọ́n lè kúrò nàìjíríà ni gbà yẹn tọrọ ìbọn tán kò bọ́n sílẹ̀ èmi lẹ́ bá fẹ́ yé kò tá sí mi wọ́n ṣe dárúkọ pé Sunday Igboho ó ní rárá kíníkọ̀kiri kan Sunday Igboho máa wálé ẹ kì í ṣe Tinubu kẹ kó sì lọ ẹ lè pàṣẹ fún Tinubu ah, kì í ṣe yíyí Tinubu sọ pé my personal life is different from Nigeria constitution <laughs> ṣé ẹ kì í gbọ́ràn ni ṣé ẹ kì í gbọ́ràn ni kúmọ̀ ẹ̀ bá jórúkọ kò sẹ́ni tó ń jẹ́ Ṣadé nu yín tó bọ́mọ ìjórúkọ èmi nìkan ẹ̀ mọ̀ pé èmi nítumọ̀ ni mo nítumọ̀ gidi oúnjẹ Bọ́lá Tinubu Bọ́lá Bọ́lá lórúkọ mi àbí mo lo fake Ṣadé ọmọ àkọ́bí wọn ń jẹ́ Ṣadé ìyàwó wọn ń jẹ́ Olúrẹ̀mí Adébùkọ́lá mi ń jẹ́ Olúrẹ̀mí the same Adébùkọ́lá oúnjẹ olúwa ṣe yìí fún mi ẹ lọ bèrè abẹ́ ìṣẹ̀ṣẹ̀ gbọ́ kó tó dùn nínú àdẹ̀ fi yẹn ṣe tá a bá ti sọ̀rọ̀ pé àwa la kọ́kọ́ nominate ṣé èmi kọ́ ni Tinubu fúnra wọn mọ̀ ipe èmi ni mo kọ́kọ́ nà èmi mo sọ pé wọ́n máa jáde ó pẹ̀lú nǹkan táwọn Christian fi bá mi jà lẹ́nu àti Ọ̀ṣínbàjò tó ń fi dọwọ́ Professor Yemi Ọ̀ṣínbàjò our vice of yesterday wọ́n di ọwọ́ pẹ̀lú Canada àti àwọn òbí àǹkó tó ń fight ní báyìí ẹ máa ìmọ̀ àtún á dún ẹfẹ́ ṣòkì mi máa ṣòkì yín o mi ní ṣòkì ẹ̀yin torí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yín mi ní ráyè tí mc ni o máa ní kó jáde kó wá búra bóyá ìyá àbejì bóyá kò mu tíì mi rí tó ní gbẹ̀mí sí pati tí máa lọ́ọ̀dù mọ́tò tó máa kú tí máa lọ́ọ̀dù mílò tó máa tún kó lọlé tó máa kó bóúnjẹ àti ráìsì bóyá kò jẹ́rí kó wá búra ẹ ṣọ́ra yín o tẹ́ bá lè fẹ́ ṣòkè nìkan máa ṣòkè mc o ma ṣòkè e, ma ṣòkè mi bẹ́ẹ̀ ni ọlọ́run tó wà ní máa ní kó ṣòkè ẹ̀ If you want to destroy this government, we tell God to choke you. Stop your fuckery and fuck off. But Adebuhari mo fẹ́ kójú tiẹ̀. I want you to go and put that YouTube post, you too proud about people. I want to lock out of him proud yẹn tó to sọ pé Senator Lágbájá o, Senator Yáyé o, Senator Kìnìkan. Ah, ọkọ ẹ̀yẹn mà ti dìgbẹ̀wù dáníkẹ̀. Ọkọ ẹ̀yẹn ó yẹ kó ko sọ fún ẹ, kí ló dé? Ah, mi lè máa sákiri bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin o. Kí ló dé? ọkọ ẹ ló yẹ kó tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹn ìwọ ni wọ́n ti wá wá búra rí tẹ́kùnrin mi ò bá dó ẹ àwọn politician ò bá ti dó ẹ nígbà tó wà nílé wá búra ìyẹn ni kò dá mi lóhùn ṣé ò ṣe pè fún ìwọ láìṣẹ̀ láìrò pé wọn ṣe yóò kàn pé lásán ó ṣe pè fún gbogbo APC ó ṣe pè fún gbogbo wọn ó ṣe pè fún ṣe yìí gangan ó ṣe pè fún Tinubu fúnra àti ìyàwó wọn àbọ̀ nígbà tó wá ti ṣe pè fún gbogbo APC ṣé ò ṣe pè fún wọn tá a bá tiẹ̀ ṣe pé tá a bá sọ̀rọ̀ sí ṣe BMC ṣẹ̀ mí Wàsíù ṣẹ̀ mí gbogbo sọ gbogbo nǹkan tó ń ṣe fún mi tó ń forúkọ wa aṣíwájú ṣe ṣé rọ ni aṣíwájú náà mọ̀ wípé wèrè ní ọlọ́run gbogbo aṣíwájú mọ̀ ipa sí wọn ni. ṣùgbọ́n wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n tún ní diplomacy ẹ má yọ̀jù o kó má bàa jó yín lẹ́sẹ̀ ẹ má yọ̀jù kó má bàa jó yín lọ́wọ́ ẹ má yọ̀jù kó má bàa jó yín lẹ́nu Sunday Igboho máa wálé go, wọn one máa release It don't want fẹ́ peace yes when um, you will see that after gbogbo kìíní yẹn wọ́n máa bá gbogbo wọn sọ àtàwọn tó kánú bàbá yẹn want fẹ́ peace for orílẹ̀-èdè Nàìjíríà unity because they are is not ready to, to divide the nation so anybody to bá ti ní tí àwọn èèyàn bá sọ pé mo fẹ́ jẹ president to torí ẹni mi kan tó wà ní ọmọ yíbo kan tó wà lẹ́wọ̀n ẹnìkan mo fẹ́ yorùbá nation tó pé wọ́n ti pe àwọn èèyàn wa wọ́n deny wọ́n deny wa i mean wọ́n deny wa from our right they are going to settle everything but those of you sitting down somewhere kílẹ̀ ẹni tó ń pa ẹ́ ẹni náà la máa máa rí it's going to hear bó ṣe máa rí nìyẹn ẹni tó bá sọ pé kí settlement bá wà lórílẹ̀‐èdè nàìjíríà the person will no gẹ́gẹ́ ẹ̀yin lẹ̀ ní nísìmí tẹ́ bá dẹ̀ ń ṣe ní ìṣe àtiwáyé pé kò ní sinmi náà ní ká máa fi system máa lọ fáyà Tinubu kọ́ máa bú Tinubu kẹ́yìn bá lè máa sọ pé kẹ́ máa lọ gbowó kò nílé wáyé èmi ò ń sọ̀rọ̀ mi ò pẹ̀lú anybody ní kiri o I no dey join group àjọ kan tí mo dárí láyé ṣe ló bu mí lọ́wọ́ I just dey like eh, ó ní àwọn ẹyẹ tó máa ń jọyìn ẹgbẹ́ tó máa jọjọ́ ń jókòó tó máa jọ ń ṣèpàdé bọ́ tí kò kí ń bẹ́yẹ kẹ́ ẹ ṣèpàdé because ọlọ́run fún ní grace kan is is is not kì í ṣe owó nìkan ni gbogbo kan tí èèyàn máa ń sọ owó dára gan ṣùgbọ́n àwọn dignity and decency tún dára ju owó lọ kí ni àǹfààní owó tí èèyàn onítàn ní forúkọ ọmọlúwàbí pé tí wọ́n máa pè lórúkọ burúkú tí ò lè jáde kó wá búra àti ọtí mo ti ní kẹ́mi sí wá búra látijọ́ ìgbogbo wọn ṣé wọ́n lè búra wọn mà ní ẹ má dá lóyìn ìjà kan dánù ni àdánù ni kí lẹ wọ́n dànù wọn ò lè sì fún mi ni wọn lésì tán bá lésì fún mi wọn mc máa ń ṣe ṣáàt á ti jáde á máa sọ pé Auto Bola yẹn irọ́ ló pa mọ́ òun o ah, nígbà tí kò lè sọ ó ti yé bẹ́ẹ̀ kò lè sọ they feel guilty but ẹ̀yin every time wọ́n máa fẹ́ kán dárúkọ ẹ̀ tí màá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ tún ṣe bí olórí burúkú sí tẹ́ ṣe bí olórí burúkú sí mi ní dárúkọ mc because ṣé bá ti sọ pé o oh, love if love my love me love my dog mo ti mọ̀ pé lára àwọn asún tí wọ́n rọ̀ mọ́ aṣíwájú ni wọ́n a ti mọ̀ pé lára àwọn wèrè tí aṣíwájú ṣàwọn wò pé kán lè jẹun káyé wọn má bàjẹ́ náà kán má bàa da ìgboro rú you understand me so a dẹ̀ ti wá fi ọ̀wọ̀ fún aṣíwájú ni a má dẹ̀ fi ọ̀wọ̀ kókó wọn a tún máa fi wọ ọgí ká tún fọ̀rọ̀ òjàǹkó ká tún fi wọ̀ pín mo tẹ́ bá ti sọ pé ẹ̀fọ́wọ́ yín àní dé àkúrẹ́ ó ti yé tẹ́ bá ti lé ẹ̀fọ́wọ́ àní dákúrẹ́ agbede méjì àwọ̀ àti àkúrẹ́ la máa wà a dẹ̀ máa ṣe a máa ṣe ṣòfin ẹ ti yọ ní títà so I don't want trouble as well Okay? So please let people be. If you gather, gather yourself, let me tell you, it's not good. Mo ti sọ̀rọ̀ nsin, but let me now tell you can advise gbogbo yín. Kódà tẹ́ bá wà ní Aso Rock ní power bí ti rest me presidency. Kẹ́ máa show nu nle, kẹ́ show gbogbo bẹ̀yẹn just for people to respect you. Ẹ fẹ́ lọ lu jìbìntín gbòòrò ní kàn bá lè sọ pé close màjúwájú. Ẹ sọ fún wa bí tẹ́ ti ya photo pẹ̀lú aṣáájú. Ẹ má ẹ má lọ photoshop o. Ẹ má photoshop o torí wọn ò jẹ́ kí níjọ́ yẹn ẹnìkan ṣoṣo tó fọwọ́ kan aṣíwájú báyìí mo dẹ̀ sọ pé káṣíwájú fọṣọ́ra kó má jẹ́ kó máa fọwọ́ kàn wọ́n dédé mọ́ yẹn náà ni wàsíwà tó ń kọrin àdẹ̀fẹ́ kó máa jó fújì mọ́ torí gbogbo bẹ́ẹ̀ ni àfẹ́ kí aṣíwájú máa jó fújì ó ti yẹ inú ẹ̀yìn ó ti yẹ yín so kì í ṣe pé ahẹ́tì èèyàn àdẹ̀ sọ pé pé ayé wọn bàjẹ́ ó ti yẹ yín mẹ́rin torí èèyàn kì í jẹ méjìlá bàlàdé àwọn èèyàn ṣojú méjì bí Tinubu ṣe ààrẹ náà wọ́n gbúdọ̀ làjú wọn torí nínú yín tẹ́ ṣe bí ọ̀rẹ́ yẹn náà ọ̀tá wà ń bẹ́ẹ̀ lára yín tẹ́ wà mẹ́ẹ̀ náà sì tẹ́ máa ṣe pípẹ́ ẹjọ́ rẹ̀ ara yín lẹ́ máa ya fọ́tò ara yín lẹ́ máa sẹ́ndì ẹ̀ síta lélẹ́ máa máa rán pé wọ́n lọ́bẹ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀lẹ̀ sọ̀rọ̀ máa fẹ́ darapọ̀ mọ́ wọn kí lẹ́ ń ṣe tó fẹ́ darapọ̀ mọ́ yín kí lẹ́ ń ṣe ìgbà tí mo wà lórí Facebook lọ́jọ́ tí mo ti dáyé mi tí mo ti wá sórí Facebook mo máa dá ṣe nǹkan mẹ́ni I always be low want to be low is a winner a woman one woman battalion because tàbá jọ jókòó ńgbà tí adébùwárí pè mí gbà yẹn oníṣẹ́ tó le tó le ńgbà yẹn tàbá ti fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ sàfàrà òun má máa gbé fún mi mo dẹ̀ wá mo wá rí pé wọ́n bẹ̀ wá ó dẹ̀ fẹ́ máa ń mo ti wá ó yé mi pé Tinubu amí MC ló bẹ̀ wá ń gbà yẹn mo wá wò pé àbíwèrè lélẹ̀ gbà tó wá yá ní ẹni tó ti ń nà ẹ̀ tó bá yà sí ké má má jẹ́ kọ́ ọmọ ẹ báyìí ké ń gbà yẹn ẹ kó má jẹ́ kọ́ ọmọ ẹ má sí mẹ́gbà tó bá ń ké mu ní ah, àbá síwìn lé yẹn pé wọ́n ìfẹ́ náà mi gidi orí dá fún yín nìyẹn náà bá pé kémi wá sí if i join you tí n bá pè yín má tí n bá sọ pé mo pè yín ẹ máa sọ pé tí n bá pè yín mo fẹ́ join yín ẹ máa tàn mí down but ẹ bá tún bá tún tàn mí down ẹ tọ́ ẹ máa fi bóòsì pé ó máa pè èmi kò sí nǹkan kan tí mo fẹ́ pè lára yín wà láìtàláì kò sí nǹkan kan tí mo fẹ́ pè lára yín kò sí nǹkan kan kán di lọ́la kán ra ilé lórí lójú wa ń bèbà yìí lára àwọn owó tó ń pín fún wọn lórí Facebook yẹn náà gbà mí nígbà yẹn náà làfúkì náà gbà náà ó sílé náà ó jẹ oyè Wàsíù kọrin fún gbogbo ẹ because ọmọ Ìjẹ̀bú lòun náà ọmọ Àgbọ̀wá ni ó fẹ́ ọba kan àbí olóyè kan ní Àgbọ̀wá làfúkì bọ́kú tá sí mi kó dárúkọ mi pàṣẹ ọdún wọ́n ń sọ̀rọ̀ òwe ní gbogbo àtọ́rọ̀ gbogbo majority of àwọn Nigerians ló bú mi dáadáa tó torí bóyá ní Wàsíù Àyìndé mi ì dẹ̀ purọ́ mẹ́nìbọ̀dì bọ̀ tí ẹ̀yin ẹ máa ń gbè lẹ́yìn ìkà ẹni yẹn bá ti lè lówó tó bá ti lè ṣe dáadáa tó lówó tẹ̀lé gba nǹkan lọ́wọ́ ẹ̀ ìbá àpá ẹlòmíì ìjà yòókù sí ní tó kàn yín that's your problem ó ti rẹ̀ so ó nílé náà ó dẹ̀ gbogbo ẹ̀ ti understand mi gbogbo bàyẹ̀ náà àtìgbàyẹ̀ náà ti ń ṣòkà wà wọn ò dẹ̀ fún wa lówó tá a bá tún sọ pé à gbà kan tí mo ra lẹ̀ wọ́n á tún lọ ṣó wọ́n á tún ní kọ́mọ kan jáde kó sọ pé òun ra twenty acres wọ́n dẹ̀ wọ́n lè fún lówó àwọn tó fún lánàá ńkọ́ tó ń kówó náà jáde lára wọn ni yóò yọ ọyá yẹn náà máa fowó yàn kí n ṣe owó wọn náà fi ń ṣe just to shut up me pé kán balẹ̀ sọ pé whatever I do is not relevant but èmi ogún mi mo ṣe ń jẹ tán bá kówó fún yín lọ́la ogún ológun lẹ̀ jẹ́ owó Nàìjíríà tẹ́ bá dẹ̀ jẹ̀jẹ̀ kú jẹ́ ẹ máa kú kú yà so ẹ má jẹjẹ ẹ má jẹ nǹkan tẹ máa sọ pé ẹ fẹ́ fi ṣókè nìkan àbẹ báyẹ lómi jẹ tẹ má bàa jẹ májèlé kó má bàa di májèlé fún yín ẹ gbọ́ I wish anybody bad dey me o personally I don't jealous you and I don't tẹ ẹ bá kúkú tag mi ní page yín mi ò ń lọ láti máa lọ wá page yín kiri ẹ máa rí ní tí mo ti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo block most of you dànù ẹ máa tún lọ wá mi wá ẹ máa tún tag mi why you tagging me why you are tagging me suggesting yourself to me why you doing that for me so màá lè máa fi pé àwọn tá aṣíwájú kílẹ̀ ti ṣe ń sìn aṣíwájú ò tí attend is anybody yín kò tí ì ráyè ẹjọ́ tó sì wà níwájú adájọ́ ń sìn ó kọjá ẹjọ́ sìgá àti igbó àjọ tó wà níwájú nàìjíríà tó wà níbi tí aṣíwájú ṣẹ̀ṣẹ̀ wọ̀ yẹn ó ìkọjá aládàáda ti yín náà kọ́kọ́ bẹ́ẹ̀ ti understand ẹ sì lọ jókòó náà máa pè yín later bóyá after four years but mc department ti ẹ̀nìyàn olóyún yìí ó máa pè yín tó ti yé yín ẹ dẹ̀ máa dáwó náà tẹ máa gbogbo yín lẹ́wà nílùú òyìnbó làfúnkì náà asset care ni ó wà Maryland èyí ọ̀dà wọ̀ ẹ́ kí lorúkọ ẹ̀ ọ̀kan lọ́mọ òun náà wà ní Maryland ẹ wà lamẹ́ríkà ẹ gbowó amẹ́ríkà owó wà lamẹ́ríkà náà ó ṣe ti yé mẹ́ ẹ fi ẹ ti ọdún sáà just to gang or just to support ẹ ó ti yé kò ṣe nǹkan kan ọ̀tẹ́ jẹ́ kí peace rè ní ẹjọ́ ẹ má dẹ̀ máa ṣe pé ń gbèjà aṣáájú kí a máa da aṣáájú láàmú kẹ́ jẹ́ káwọn èèyàn lè máa bú wọn you don shock me okay when you want to shock me i shock your daddy tó bá wù mí lónìí mo lè bú Wàsíù Àyìndé kì í ṣe pé mo rúdò tó bá wù mí lónìí torí mi bá tọ̀nà ẹ̀ tẹ́ bá jẹ́ kí n bú wọn máa bú wọn ó máa dùn bọ̀ tó ń lè máa ẹ̀rẹ̀ lè máa tag mi ó wà pẹ̀lú ìyàwó ẹ̀ ah manuela o hey kiri kan lele fetia lele o kiri kan lele o story for the god bọ̀ tó máa dùn kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń tag mi nìyẹn bọ̀ tẹ́mi bá dùn tẹ́mi bá bu gangan àti ẹ̀ tó bá gbọ́ pé mo bù mo sọ̀rọ̀ tí ò da ó máa sunkún ó dẹ̀ máa ó máa hate àwọn ọmọ ẹ̀ àtàwọn tó bá tẹ̀lé àtẹ̀yìn ráàsì ẹ̀ máa bẹ̀rẹ̀ sí wá show mi ah ìyàwó ẹ̀ lè but inú gbogbo píjọ́ tẹ bá show mi gbà kò ń ṣe current situation lẹ́ ń show mi ẹ kàn fẹ́ show mi pé answer mi but èmi á ṣe current situation fún yín èmi á ṣe current situation máa jáde máa ṣe current situation fún yín but ẹ máa gbé ní tí wọ́n ṣe current situation jáde fún mi so ẹ fi wá sílẹ̀ ẹ fi mílẹ̀ tí ẹ máa lòun fẹ́ òun fẹ́ wà lálàáfíà jẹ́ owó wà lálàáfíà mo kàn ń sọ nítorí ó lè dín láǹsìn ẹ bá bẹ̀rẹ̀ sí tag mi ní wàsíù ẹ òun àti kinní kan òun àti kinní kan jẹ́ ẹ dẹ̀ máa lé ẹ̀fẹ́ jà o ẹ̀fẹ́ kan bú Tinubu ẹni tó bá ti ń bú Tinubu àǹdà lóhùn ẹnìkan ló ń bú Tinubu ó tì ẹni tó lọ forúkọ Tinubu tó fi ń bàgbòrò jẹ tó sọ pé Tinubu ló ní káwọn máa jalè káwọn máa fọdù obìnrin káwọn máa fọdù ọkùnrin káwọn máa gbalẹ̀ káwọn máa ṣe oríṣiríṣi gbà yẹn ṣé wọn tún orúkọ Tinubu ṣe ṣé wọn bú Tinubu àbí wọn bú Tinubu ṣé wọ́n pa Tinubu rẹ́ ọmọ wọn fẹ́ pa Tinubu rẹ́ àbí wọ́n fẹ́ pa Tinubu rẹ́ ọpẹ́lọpẹ́ ọgbọ́n àti gbogbo àwọn nǹkan táwọn èèyàn rí kì í ṣẹ̀yìn lẹ́gbẹ́ Tinubu wọlé kò ṣe vote ló gbé wọlé wọ́n kàn fẹ́ break covenant and gene. pé wọ́n ń gbé wọ́n pé ẹlòmí ò pé ẹlòmí ò ní jẹ president ní ilẹ̀ Yorùbá wọ́n kàn break ni kì í ṣe vote ló gbé Tinubu wọlé so vote yìí ò kàn kò ṣiṣẹ́ káwọn èèyàn wà kán máa ní tìjú kán máa gága òkò kán jà máa sọ pé àwọn kiri kan tó mo ti sọ̀rọ̀ ẹ̀mí sí lánàá ó tọ̀rọ̀ mo sọ ṣẹlẹ́yìn tí mo dẹ̀ sọ̀rọ̀ yẹn pé ẹni tí ẹgbẹ́ mi sì ń kọ́ bá ẹni tó pa bàbá Bukola o you don't want me to talk you don't want me to talk wọ́n dẹ̀ fi sọ pé ẹnìkan ó gba judgement ní kiri kan lánàá ẹ̀yin ò gba tó kí ló fún yín láàdí ẹ̀pẹ́ ìṣìn nígbà judgement yìí bẹ́ẹ̀ má máa gba judgement yìí sì tẹ́ bá dákẹ́ lẹ̀ nígbà judgement tẹ́ bá dákẹ́ ẹ̀ má gba judgement yìí bẹ́ẹ̀ bá dẹ̀ tiẹ̀ dákẹ́gọ́ ọmọ àwọn máa dá fún tọ́ba yóò bá dá ìdájọ́ ọba ayé dẹ̀ dá ó dẹ̀ ìdájọ́ ọba ayé kéré sẹ́gbẹ̀ẹ́ ìjọba ìdájọ́ ọ̀run torí tí ìdájọ́ ọ̀run bá dé ó máa san fún ẹ tọmọtọmọ tílétílé from generation to generation. ẹ jọ ẹ jẹ́ ká ráyè ẹ jẹ́ kí gbogbo iṣẹ́ tó bá ti ṣe ní tẹ́ fẹ́ máa ṣe lórí Facebook ní pé ẹ fẹ́ máa gbé gbogbo iṣẹ́ tí Tinubu bá ṣe tó bá dáa ẹ fẹ́ máa gbé wá láti fi wọn Amẹ́ríkà láti fi wọn Canada láti fi wọn London láti fi wọn àwọn wo láti fún àwọn owó ẹ fẹ́ create avenue just to be embezzle money ni bọ́n ṣe create avenue gbà yẹn nìyẹn gbogbo ń tọ́ create avenue fún tọ́ máa gbé owó wá tọ́ máa ní kọ́ máa fún àwọn oní celebrity ẹ mọ̀ pé wọ́n ń fowó orí gbogbo àwọn celebrity nàìjíríà yẹn ìgbà kan wà tọ́ máa ń fowó orí wọn gba owó ní ní Lagos State ṣẹ́mọ̀ ni tọ́ máa gbówó yẹn wá fẹ́mi sí ṣẹ́mọ̀ wọ́n máa tó bá ti wá fún wọn lówó kan wọ́n máa ló náìsì ní o ṣé wọ́n fowó orí yín gbowó àbí wọ́n fowó orí yín gbowó tó máa ní kán máa empower àwọn kìnìyẹ ṣọ́n fún yín gbowó ẹ máa máa rí mcb pò ń ló ṣe gbogbo àwọn ìjọba àtàwọn nǹkan tó bá ṣe allocation wọn ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pé allocation kan wá láti ibìkan á máa ṣe bí pàwọn làwọn ṣe personal things nonsense. ẹ jọ̀ọ́ o adé buhari ẹ má tag èmi personally mi jealous yín o mhm. mo ò jealous anybody à ń gbádùn báyìí àwọn èèyàn ti wá láàárọ̀ yìí wọ́n ti fún wa ní gift wọ́n ṣe kiri kan àmì ètò ẹ̀ ń gbé kọ́ọ̀lù mọ́ kí n ṣe gbogbo kọ́ọ̀lù máa ń gbé ta ni ẹ tó gbé kọ́ọ̀lù daniel tó gbé kọ́ àwọn èèyàn àwọn olówó àwọn ọlọ́lá àwọn èèyàn pátápátá wọ́n gbé kọ́ ọ̀nà àwọn kírímìnà ni òun fẹ́ gbé kọ́ torí wọn ò ní fẹ́ kọ́ rìkọ́dù wọn fẹ́ fẹ́ gbé kọ́ mọ́ mi gbé kọ́ mọ́ àwọn èèyàn pè mí sí i wọ́n ò lè ṣe ní gbé kọ́ ẹni tó bá fẹ́ ṣe dáadáa fún ìlú gan tó fẹ́ ṣe dáadáa tó bá jẹ́ pé position tó hold ò fẹ́ gbé wàá gbé kọ́ tílẹ̀ máa fi ṣú ni o ní gbé kọ̀ mọ́ ṣé o fẹ́ lọ post àjíà àmì o fẹ́ lọ jọba lórí àwọn èèyàn ni kó máa kápá sí wọn lórí ẹni tí ò bá ti gbé kọ́ọ̀lù kò ń ṣe olórí gidi olórí burúkú ló kì í gbé kọ́ọ̀lù ẹ̀ kí ló ní kọ́ fóònù fún olórí gidi olóríire tó bá ju olórí kan á gbé kọ́ọ̀lù bìkọ́ kò mọ emergency àwọn nǹkan tó ń fẹ́ sọ fóun wú àyù tó ò ní gbé kọ́ gbogbo àwọn ìlú òyìnbó wọn ò ní gbé kọ́ báwo ipò wo ló ti jẹ́ ipò wo ló ti wà wọ́n ní ẹ wọ́n máa gbé báàgì tẹ̀lé nìkan pé láyé láyé ẹ àwọn kan ló máa gbé báàgì tẹ̀lé wọ́n á dùn náà sọ̀rọ̀ gbogbo mọ́tò nǹkan tọkọ ẹ ti ṣe ó ṣe báyìí wọ́n sọ fún ẹ wọ́n ní kí wọ́n náà lọ sọ díẹ̀ tì ní àwọn mc àwọn rats kan máa sọ fún ẹ tí Auto Bola bá ṣàlàyé tí ì ṣe pé actually à ń sọ láti fi oppose yín kì í ṣe pé a ṣàlàyé ọ̀rọ̀ yẹn láti fi bá yín sọ̀rọ̀ kì í ṣe pé a ṣàlàyé ọ̀rọ̀ yẹn láti sọ pé òkè ẹ̀yin là ń bá wí ọ̀rọ̀ tí àfi bá yín ẹ máa máa dáhùn àáṣà yẹn ẹ bá ṣe wà yẹn ọkọ mi gbogbo nǹkan tọkọ mi ní gbogbo nǹkan tí mo ní mo dúpẹ́ fọlọ́run simply because mo sọ ń jọ yẹn pé mo ń sọ̀rọ̀ lánàá pé à ah, bàbá Bùkọ́lá o nígbà tó ń sọ pé ọmọ Timothy yẹn is an accountant nǹkan tó pa mọ́ bàbá Bukola bank manager ni mo dẹ̀ dárúkọ gbogbo àwọn èèyàn tó ti bá ṣiṣẹ́ aláyàkí manager nígbà tó kọ́ wọṣẹ́ aláyàkí lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ Tinubu náà bàbá Tinubu ó máa mọ gbogbo wọn aláyàkí ọmọ ọmọ ọ̀gá délé ọ̀gá délé nìyẹn so lára àwọn ọ̀gá ẹ̀ nìyẹn mo dẹ̀ kò ń sọ ní ibi tó ti ṣiṣẹ́ ó ti yé àwọn tó ti bá ṣiṣẹ́ Ganiu Daudu ọlọ́pàá ni Ganiu Daudu ọlọ́pàá Ọbalẹ́ndé àwọn ọ̀rẹ́ Akíọlù ni bàbá yẹn àwọn tí hmm, àwọn kan olúfimi ẹtì òní md wọn àmì kẹtẹtẹwà ẹtì tíhùn tíṣà ní ẹtì òun ni md gbà yẹn nígbà tí èkó mà you know i was saying it i'm not talking to you i'm just uh, trying to do my thing and then ma jáde ìwọ ọkọ ẹ náà o àdìsá o ìgbádá o kò do irí kan ṣé o mọ̀ pé yáyì àti àdìsá gan wọn ní ṣèpù kan ó kàn yẹ pé àyáyì eh, smarter than àdìsá ó yẹ kí ipò tí yáyí wà yẹn àdìsá ló yẹ kó wà ń bẹ kí ló dé tó yẹ pé àdìsá kọ́ ló wà ń bẹ yẹn gan-an Elizabeth ẹ ti wà too greedy you are too greedy you are too jealous àwọn ló jealous wọn máa sọ pé èèyàn kan jealous wọn èèyàn kan jealous wọn i no dey i no want to see you ṣe bẹ́ẹ̀ ni nǹkan tí o bá fẹ́ tó bá fẹ́ wà shock tó fẹ́ wà tó ní passion about tó wù ẹ́ o ló máa fẹ́ wò kí lèèyàn ò ní fẹ́ wò yín fún ẹ máa ní kó wò yín dandan kí lèèyàn ò ní láìkí tẹ máa sọ pé kó ṣàgbà tiẹ̀ kí ló dé ẹ òun òun gbé call tó bá gbé call ńkọ́ tó bá gbé call ńkọ́ ojú ọlọ́run ni a pe ọlọ́run kó gbé call talkless of fóònù ẹ burúkú fóònù òṣìwò ló ń lò ṣo lò kọjá iphone fifteen ni tó bá jẹ́ pé o ti ní iphone fifteen ṣo fẹ́ lò kọjá ẹni tó máa pè kí ni wọ́n máa pe fóònù ẹni tó ní gbé fún olóṣì wọ́n dẹ̀ gbé ọlọ́run ìwọ́n tó bá pè tí ò gbé kọ́ọ̀lù gan-an àwọn èèyàn máa pè mí tí mi bá tiẹ̀ ní owó fún wọn kan tí wọ́n bá bèrè nǹkan lọ́wọ́ mi tí mi ò dá wọn lóhùn àmì tí mi ò ní fún wọn kan mo máa dá wọn lóhùn pé please I don't have it for now àwọn èèyàn tọrọ owó lọ́wọ́ mi ìtagbára mi bá ká tí mi bá dẹ̀ ni màá ní okay I'm sorry I cannot help you mo máa dá wọn lóhùn èwo wá ni wọn lè dá ẹ lóhùn ṣòwò ọjọ́ lọ́hùn ni ìwọ tó bá pè tó bá dáhùn tó máa rí yàn pọ́n pé ọlọ́run gan ò ní dá ẹ lóhùn nìkan tó bá bèrè ìbẹ́ tá dáhùn kan bá happy new month ẹ kó ṣìdànù sígbó ẹ má máa ṣó inú ilé ẹ wà ní pálá ẹni ẹ wà ní power house Àbújá o ẹ wà ní kinní kan gbogbo yín náà ni bí ẹ̀yin terrorist náà bẹ́ẹ̀ ṣe máa lọ fi àyè bọ́ ṣe máa wọlé lọ bá Tinubu ẹ̀yin máa fi ọ̀nà yẹn wọ̀n wọ́n ni àti sọ pé kán ṣọ́ra ìwọ ló kàn mí wọ́n bá dẹ̀ ṣọ́ra tán dẹ̀ máa fi wọ́n wọ̀n pé wọ́n ti kúkú sọ pé ras person ni gbogbo àwọn tó ń tẹ̀lé wọn tán máa fi wọn gbogbo àgbáyé pé ṣe ẹ̀rí nǹkan tó ń ṣe ń bẹ̀yìn ìwọ ló kàn mí mo tún bá yín sọ̀rọ̀ bí kinní sí i èèyàn kan níyàwó yáyí àríyàwó yáyí kó wá máa bùgá kó máa máa kó máa terrorize ìyàwó aṣíwájú Tinubu gan wọn ò tí ì wá jáde ju pé wọn kàn sọ níjọ pé my husband is rich already we are not going to the opposition to to to because of Nigeria money. good morning hmm. from where you calling me from. so àdìsá wife ó ti fọkọ ẹsẹ̀ sí jù ẹnu bọ̀dá àdìsá yẹn máa ń ṣe nígbà míì báyìí ó dájú ah, kí ló dé ẹ̀yin ẹ má bínú Ọlọ́run jọ má jẹ́ ń búra o àwọn tó bá búra máa ń dájú gbà mí o ó dà pé cream tó máa fi ń pajú yóò máa jẹ́ kí wọ́n dájú gan ó ti bó gbogbo àánú ojú wọn kúrò hmm, àánú ojú kò jẹ́ kí wọ́n tọwọ́ bojú ó ti bó gbogbo àánú ojú wọn kúrò wọn ò ní àánú kankan wọn àánú ọkọ ẹ máa ṣe mí gbà mí pé obìnrin kan máa useless ọkọ ẹ̀ èmi bọ́lá wo kọ́kọ́ ọkọ èèyàn kéré jọ lógì ní lọ báyìí ọkọ lówó lówó rí aya nítorí ẹ bá fún ẹ báyìí wájú kó wà lábẹ́ òkun ní máa ṣe ráàsì kiri you are just looking for the position tó yẹ kọ́kọ́ ẹ máa wá kiri you are just looking for the position looking for the position ó mọ̀ pé àwọn obìnrin ọkùnrin gidi wọn ò ní rẹ́kàn pẹ̀lú ẹ̀ because you are useless in your husband wọn ní owó toró máa ń gbọkọ ẹsẹ gbẹ wàá máa ní wà lóbi bàbá ìrètí o a máa jẹ ráàsì ni nígbà tó ń ṣẹlẹ̀ campaign gbà yẹn náà bí ṣe ń kí wọn káàkiri àwa la máa ń sọ̀rọ̀ fún Tinubu lórí Facebook bó ṣe lọ ń bá obìnrin kan náà yẹn náà èyí wúmà kan báyìí kú pa báyìí gba tí gbogbo àwọn obìnrin tó rọ̀ mọ́ Tinubu náà ń gbà tó máa yá báyìí Tinubu kan sọ fún wọn ni àwa náà la sọ fún wọn ẹ ti gbàgbé mo ṣe ṣáàtì kan ìwọ ti sọ́ọ́rì ni àbí kó máa sọ pé Tinubu ẹ Ṣadé ìyá lọ́jà máa mi gidi ajọ́ tẹ́wọ́ láyẹn yẹn ẹ wá dáàṣì mi a kàn máa wí pé ìwà àwọn ráàsì onílẹ̀ ní tí wúmà máa sọ nìyẹn pé ráàsì líle yìí aṣọ tí mo wà lánàá ìyá mi tani máa ṣe Ṣadé lè ìyá lè bí ẹ̀ but nítorí olè wọn ti máa mọ̀ pé ó lè lẹ́yìn lè ẹ wá dáàsì mi o mo máa you aṣọ yẹn gbásíkì gan nìkan kiri kan èdè oríṣiríṣi èdè àwọn ọmọ ta you know this things we will just be looking wọn àwọ̀ pé ẹlòmù kò sí nǹkan tán fẹ́fẹ́ tán fẹ́ tì wọ́n sí. <laughs> only this clothes is very beautiful on you <laughs> thank you <laughs> thank you so much you want me to stand up ó she ṣetán sí kò ní kí stand up i want to see it. <laughs> I'm not. I'm not going to. <laughs> Ah. you know, a lot of men, eh? tó bá jẹ́ ọkọ ẹ̀ ló ń lọ bẹ́ẹ̀ quickly they can give them give your husband or dance like more than you but tóbìnrin bá ti ń gbámọ́ ọkùnrin she use more ọkùnrin oríṣiríṣi ó máa ṣe ṣì náà ọkùnrin tó bá responsible torí ẹ̀ bá pé tó fẹ́ be in charge of home ẹ̀ kò lè máa rí ẹ pẹ̀lú ọkùnrin bó ṣe máa lọ bó ṣe sùn láàrin àwọn kìnìyàn náà even the bọ̀tí ọkọ ẹ̀ náà you know it's a it's a disaster oh. adébuhari Oga on blogger mc orí facebook Mama, máa sọ pé tinubu mọ́ tinubu is too big for that you don't know the position of presidency at this you don't know anything okay so take it easy i i pity you because it's good for somebody to work because ó ṣiṣẹ́ to get money and you are getting it and in recognition no you get but don't get too much when you get it pàápàá don't you don't get you are not yet get anything aha because yàrá tó fi wọ̀n mí lẹ́ẹ̀kan yẹn náà ìwọ nìkan kọ́ ló wà ń bẹ̀ ó wà pẹ̀lú ń bẹ̀ ó ní ìwà tí mọ́mí ẹ̀ náà lọ sí Àbújá your mom be be your biological mom i don't know that you are there in Abuja with somebody because when you were showing the room this morning there was a woman inside the room you understand me ṣó dẹ̀ ní villa lẹ́wà ibi tẹ́ wà sí ẹ pé wọ́n bá sọ pé kóra yín síbẹ̀ bíi sandini kìnìkan kìnìkan yàrá ẹ̀ nìkan lélẹ̀ ó ti yé it's because of you guys also the way you are doing things you are looking for trouble tí wọ́n sọ pé ẹ̀yin ní ẹ̀yin lẹ́ lè sọ̀rọ̀ you know what that míì tí wọ́n bá lè gbọ́rọ̀ sára ẹ̀ ń pè mí èmi tó bá pè ẹ̀ kí attach mi ẹ̀mí tẹ́ ẹ̀ he cannot join you See, I will have to join you before I will. I'll be talking for Tinubu. <laughs> Ah. Ṣé kí n ṣakọ fún yín? Èmi tí mo ti ẹ má bínú ẹ̀yin tí bá ti sọ̀rọ̀ tí mo boast of. Èmi tí mo ti bá àwọn ìjọba oríṣiríṣi fà á tí ìjọba oríṣiríṣi tó máa sọ pé kúrò lórí Facebook tí mo ti bá ìjọba oríṣiríṣi fà á nílùú òkèèrè àti nílùú Nàìjíríà. Mélòó ni wọ́n ti bá fà á? mo dẹ̀ tún wà nílùú òkèèrè tí wọ́n fìyà jẹ mí tó dẹ̀ yín rẹ́rìn wọ́n máa fìyà jẹ mí gan wọ́n dì pẹ̀lú mi seriously mo dẹ̀ rẹ́rìn <laughs> because mo mọ̀ pé I will just look at it at time pé ah, ara táwọn èèyàn gan o ẹlòmíà lé ah, I wish I could get <laughs> tí ẹlòmíà bá rẹ <laughs> irú ọjọ́ tí mo sọ̀rọ̀ dínú yẹn sí kórìí mi ó lè gbà mí lẹ́sẹ̀ẹ́. ẹlòmíì ti bá gbé picture wọn sókè báyìí wọ́n máa stand still pé bóyá ó ti ti fẹ́ kan no tí bá dẹ̀ gbé wálé bá wọn gbà á bóyá ó fẹ́ jà <laughs> owó dàbọ̀ tí ojú tẹ fi ń wo owó ó ti yẹ yín mẹ́yẹn ẹ fojú. wọ́n ní Auto Bola is our next president after <laughs> ẹ má fi mí jẹ president nàìjíríà o mo máa ní kó pàwọn èèyàn gan o ìdájọ́ mi máa burú gan tí bá dẹ̀ ní kó ṣèdájọ́ tí bá ṣèdájọ́ fún yàn lélẹ̀ tí bá ní òkè ẹ lọ mẹ́rin ẹ̀ fóògùn lélẹ̀ o kí lẹ̀ tó wọ́ ẹ̀lú ẹ̀ lè ṣe bí tó bá lọ ṣọ́ bí ṣọ́bí tó ti ń sunkún mo lè ní kọ́ lọ bá mi ṣe ìjì ẹ̀ o pé wọn gbúdọ̀ pa wọn gbúdọ̀ pa wọn àti ọ̀sàs. Ah, ìyàwó bọ̀dá àdìsá ọlọ́wọ́ alọ́wọ́ ò kì í ṣe aláwọ̀ sínú fúrákà ó ṣe fúrákà ju gbogbo fúrákà ló wà kò síbi tí ò ti lè blend níṣẹ́jú kan alọ́wọ́ kì í kí ní ìtẹ̀kọ́ I just see the way people talk at times just to satisfy their <laughs> to support their opinion. <laughs> ó ní to asking problem mi ò mọ nǹkan tẹ̀yìn kan o ṣe tú kí lórí kan lè tú you as to asking problem ṣé english lẹ́kọ̀ọ́ àbí french <laughs> leave leave people alone because other people yẹn eh ó máa jẹ́ kí Osebola please what is your take on sex before marriage kí ló fa question ilé ìsìn kí ló fa ilé ìsìn ẹ you the same person náà ló wá ń ṣe lọ sọ pé. My personal life, okay? is different from my social life. My Facebook life, okay? And um, to me now, <laughs> you get it. <laughs> God bless you. Gloria B. They are trying to distract you. <laughs> God bless you. Àwọn pípù yẹn ọpọlọ gírímìnà ti pọ̀ jù lórí wọn lọ́wọ́. Ah! Ọlọ́run ló ní majority of them tí wọ́n ṣe ara wọn jẹ́ pé wọ́n lọ school. Tí wọ́n bá lọ school. <laughs> Wọ́n máa da gbogbo orílẹ̀-èdè èrò ni. Wọ́n wò tẹ́yìn ọ̀dọ́ Ọlọ́run ti mọ ọkọ̀ tó ní kálukú máa ṣe kó tó kọ̀ tẹ̀ sí tó máa you understand. <laughs> okay, you need educative show, ni mami. Uh, eh, I don't. I'm not part of people that. Eh, well, we are not talking about that. What I'm saying now, what I'm doing also right now, educative kìíní náà Check Ṣé kò wá educative too? Tí mo ń sọ fún kódà nǹkan tí wọ́n ń ṣe anger against people Tinubu fúnra wọn. Wọ́n fẹ́ máa cause ojú àwọn èèyàn to be against him to be causing problem in Nigeria. When people see them the way they talk at times some people will àwọn lè má mọ gravity nǹkan táwọn ṣe you understand so we are not doing educate in tí mò ń ṣe sí náà àmọ́ sì sọ fún wọn sí pé it's not right tó bá jẹ́ pé surrounding Aso Rock ni wọ́n wà tí wọ́n dẹ̀ lọ fún inauguration yẹn kò yẹ kán máa ṣó gbogbo kinní yẹn ó ti yé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì ń wọ aṣọ Tinubu kiri wọ́n á dé fìlà yẹn wọ́n ti tẹ aṣọ lóríṣiríṣi wọ́n jà ń wọ kiri àà ah, ah. So wọ́n dẹ̀ ti parí election election sí finish now And wọ́n ti sọ àyìn kìdí èwo ní kọ́ọ̀ṣì máa gbọ́ aṣọ campaign aṣọ campaign aṣọ campaign aṣọ yẹn náà kéèyàn bá ti ń wọ̀ ju fraud ni ẹ lọ tọ́jú ẹ̀ fún ọdún tó ń bọ̀ kẹyìn máa wé sí ẹ lọ ó ti yẹ kẹ bọ́ ń sì kẹ lọ ka kọ́ má tún ra míì lọ́dún tó ń bọ̀ ara wasting of money nìyẹn ṣe àwọn pé gbogbo bọ́n ṣe ń waste owó lórí èdè nàìjíríà náà fẹ́ cut sí wọ́n ti yọ strategy i mean strategy so it has to be gbogbo nǹkan tó máa ń ná any wasting i mean system tó fi ń waste eh, avenue tó fi ń waste owó they are going to reduce and cut all of them so Nigeria can have stable economy you understand me we don't want to be a waster any longer so don't be a waster and tẹ bá dẹ̀ ti ṣe tán ní Abuja ẹ padà sílé àbí kẹ padà sí various places yín ṣé ti yẹ yín kọ́má tó wáyé pé wọ́n dẹ̀ rent hotel ọdún àwọn Tinubu àti gbogbo àwọn èèyàn máa ní hòtẹ́ẹ̀lì wọ́n lè fún yín ẹ̀rẹ̀ lè máa gbébẹ̀ tó bá fẹ́ máa gbébẹ̀ forever náà ẹ̀rẹ̀ máa gbébẹ̀ tí ó ti yé bẹ́ẹ̀ so let me read don't mind the person they should meet their pastor or imam to tell them mm. any you know I'm, I like me I I have mood want to want to distract me already I have mood so if I want to talk uh, if I'm preaching at times I do talk about you know but in tí mo fẹ́ sọ láàárọ̀ yìí náà ni nǹkan tí mo fẹ́ sọ ń sìn so but pé èyí tí mo sọ yẹn náà ti tó náà ni no problem pé ṣókí lọ bẹ oge ìyẹn mi pé kí n stop you understand me yes mama they just want to distract you ni god bless you àbí o don't mind the jàre àwọn yẹ̀yẹ́ hmm. wọ́n kàn fẹ́ máa disturb o wọ́n fẹ́ máa oppress àwọn èèyàn and when you are oppressing people àwọn nǹkan tá a láàfẹ́ náà ní orílẹ̀-èdè náà ni when you are oppressing people ó máa jẹ́ káwọn èlòmíràn máa bínú ó máa ju ruanga àwọn ẹlòmíì sí ẹnìkan wọn ò mọ̀ pé àwọn fẹ́ máa ruanga àwọn ẹlòmíì sí ẹni tí wọ́n ní wọ́n fẹ́ràn ẹni you don't do that ẹni tó fẹ́ràn ọmọ kan ìgbà tí foolishness ló máa ń ṣe ẹlòmíì kò ṣe pé wọ́n rí lè wọ́n lè máa mọ̀ ẹlòmíì dẹ̀ lè mọ̀ deliberately àwọn mọ̀ náà ìtàn fẹ́ ṣe gangan nìyẹn pẹ́pẹ́ dẹ̀ ni wọ́n làwọn jẹ́ wọ́n ní pẹ́pẹ́ dẹ̀ gang kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ń pẹ́pẹ́ wọn gang ẹ máa data sójú ara yín tó bá yá ni kí ló tẹ̀ ń gbàtà kiri pepper den gang what is pepper den gang demon ló ní pepper den gang it's a demonic thing tó bá lọ da sa sójú yín sìn ẹ mọ̀ pójú yín kẹ̀dẹ̀ ti bóra dáadáa so number one Sherry, rí wọ́n ṣe ń ṣò gbogbo surroundings yẹn tó ń sọ wọ́n fẹ́ máa sọ ẹni yẹn lórúkọ wọ́n dẹ̀ fẹ́ máa jẹ́ káwọn kan bínú kan máa ègèsì wọ́n fẹ́ máa kírètì ọ̀tá fún ìjọba náà ọ̀tá tí wọ́n dẹ̀ kírètì wọ́n ṣe bẹ̀rẹ̀ ní díẹ̀díẹ̀ ńgbà yẹn ni tó di travelism bóyá di group kìíní náà nìyẹn ní last time tí wọ́n ṣe ẹ̀lẹ́ ti àwọn èyí tó lọ yes wọ́n ṣe kọ́ bẹ̀rẹ̀ nìyẹn I remember that kó tó di pé àwọn Fúlàní bọ́ta ń gbà yẹn yes kó tó di pé àwọn Fúlàní bọ́ta bí Buhari ṣe ti síkì báyìí tán ti notice pé ah, kódà kí wọ́n tún fẹ́ pa eléyìí o kan tún lè sẹ pé kí vice kó di president that's it wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn báwọn fúlàní ṣe bẹ̀rẹ̀ sí ń give warning gbà yẹn pé if buhari die again like yaduwa we are going to deal with you we are going to check. kíni kan hello. lọ wo newspaper wọn i know that's the first time ní two thousand and fifteen bó ṣe wọlé tán báyìí gbàrà ló sick tó bẹ̀rẹ̀ sí ń lọ hospital so tọ́ndẹ̀ ti ń hàn láti pé ó ti fẹ́ kú ó ti kú nǹkan kan mẹ́rin so àwọn fúlàní kan bọ́ bọ́ta ni wọ́n ṣe bẹ̀rẹ̀ bí eré bí eré bí eré gbà yẹn bó ṣe di gang something yẹn tó di pé gbogbogbò ló dàrú gbà tó dẹ̀ di pé fúlàní gbàgbòrò bí àwọn náà wà tí wọ́n gbọ́ ìjẹ̀búrò wa o ìjẹ̀búrò wa o ìjẹ̀búrò wa o ṣé ti yé so kékeré la máa ti ń kẹ́ pàrókù torí tó bá dàgbà tán ibo ló máa ń gbà àtẹ́yò bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ọ̀dọ̀ àwọn tó ti ń pààyàn bíi àwọn ti ńlá ńlá Boko Haram yẹn wọ́n kọ́ wa káwọn Fúlàní tó tún wá join wọn ló ti yé bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí àlàáfíà kó jọba o ẹ ti gbọ́ ẹ rí pé nísìnyí àṣepè fẹ́ anybody àdẹ akọ̀sọ̀rọ̀ ni pé ẹ má máa sọ fáwọn èèyàn kan ọ̀rọ̀ tó tọ̀rọ̀ story tí mo sọ lánàá ní tó ṣẹlẹ̀ ni mo sọ ẹ má dẹ̀ máa jáde láti máa sọ pé don't say it nǹkan tó ń tà láti sọ fún mi ni pé kí n má sọ bẹ́ẹ̀ mọ́ no <laughs> don't tell me not to tó bá fẹ́ kí n má sọ mọ́ o ò ní máa sọ fún mi pé ní tí mò ń sọ tó mọ̀ pé tòótọ́ ni o ò ní máa sọ fún mi pé irọ́ ni wá kàn dákẹ́ àbí kó jẹ́ pé tí n bá sọ̀rọ̀ mi tí mi dẹ̀ direct ẹ̀ sí ẹbí tí mi dárúkọ ẹ̀ don't cause me to call your name and anybody coming now to want people to be calling MC also names kò lè help MC àwọn ẹlòmíín lè sọ̀rọ̀ MC kẹ́mi sí máa wí pé wọ́n ò fẹ́ máa wà lórí mídíà kọ́ máa pe òun kọ́ máa pe òun ẹ̀ ó máa jẹ́ kó òun jẹ́ star sí lọ́dọ̀ tèmi kò lè jẹ́ kí MC jẹ́ star sí ó máa cause problem fẹ́mi sí ọlọ́run gbọ́ on my platform you cannot cause MC star you will only demote MC so and I don't want to demote anybody torí lánàá náà nígbà tí adébùwárí ń sọ láàárọ̀ yìí ẹgbẹ àwọn òsín náà àwọn tó máa ń dalé onílérú àwọn tó máa ń bá yé ọmọlọmọ jẹ tó máa rọmọlọmọ lókè tó bá ní kó jábọ́ àwọn ọmọlọmọ tán ti pa yẹn kọ́ àwọn ọmọlọmọ tán ti sọ di òkú ọ̀run tán ti pa ìyá wọn lẹ́kún tán ti pa bàbá wọn lẹ́kún kọ́ so wọn máa ní wọn ò dẹ̀ fẹ́ kẹ́nìkan jábọ́ ẹ̀yìn tẹ̀lé ń ṣèkàlẹ̀ ẹ̀fẹ́ jábọ́ àlọ́ máa lọ wọn máa lu agbẹnusọ ẹ̀ẹ́n àwọn òun bá tẹ́lẹ̀ lẹ́ni jẹ́ o àwọn òdẹ̀ kì í ṣépè fọkọ wa ńlé o kì í ṣépè ló máa ṣépè fún àwọn ọlọ́mọ lórí Facebook o adébuwari ló ṣépè fún ṣèyí Tinubu ló ṣépè fún gbogbo àwọn APC àtọkùnrin àti obìnrin wọn ọkọlọkọkọ ni wọn you know when people want to talk because eh, ẹlòmíì ni wọn ń sọ̀rọ̀ fún ìmọ̀ pé ó lè má jẹ́ mi ni wọ́n ń sọ fún òmí náà dẹ̀ lè wà nù ṣé mo dìídì ṣépè fún mo ṣé mo ti jáde rí mo á ṣépè fún bàbá ọmọ mi face to face pé mo ṣépè fún àbí tí n bá mọ̀ pé òun ló ń ṣe mí ẹni ọkọ tí n bá dẹ̀ fẹ́ àfi ọkọ mi má ṣe mí o ọkọ tó bá fẹ́ fẹ́ mi má ṣe mí tó bá ṣe mí má ṣépè fún ẹ torí mi ò ní ṣépè fún ẹ báyìí pé ọkọ mi o wàá ṣe orí burúkú o ọkọ mi o wàá ṣe wàá kọ́lẹ́sì no no èmi mọ̀ máa sọ olúwa gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí n kú ẹnikẹ́ni tẹ́mi bá fẹ́ dáadáa fún tó fẹ́ burúkú fún mi nítorí bí ṣe máa ń gbàdúrà mi nìyẹn so ọkọ tó bá fẹ́ràn ẹ̀ ọkọ mi gbúdọ̀ fẹ́ràn mi kò gbúdọ̀ ṣe dáadáa ó ṣe burúkú fún mi ọkọ tó bá ti ń ṣe burúkú fún mi máa gbèpè kò sí rọ́ńbẹ̀ so mhm. ọkọ tó bá ṣe burúkú fún mi torí èmi ò ní sọ pé ọkọ mi wá sórí burúkú no no no no gbogbo ẹni tó bá ṣe burúkú fún mi tó ní mi ò ní sinmi láyé mi ní gbádùn tẹ́mi sì fẹ́ kó gbádùn kó ṣoríire olúwa jẹ́ kí báyìí ṣe o ṣé mo ṣépè fọkọ mi ṣé mo dárúkọ ọkọ mi mẹ́ so ọkọ mi mò ń sọ fọkọ mi ọkọ mi ò gbúdọ̀ ṣe ìkà fún mi ọkọ mi ò gbúdọ̀ pọ́n mi lójú ọkọ mi ò gbúdọ̀ lọ fi obìnrin kan nà mí tó o bá ti fẹ́ kí n má sinmi mi ì ní dárúkọ ọkọ mi o àdúrà mi máa gbà so ńgbà tí adébùwárí ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ àwọn òsínà àwọn tó ń ṣépè fọkọ wọn ọkọ foolish ọkọ ló máa sọ pé lọ tọ́ṣọ̀ ìyàwó ẹ̀ tó máa lọ tọ́ṣọ̀ ẹ̀ tí má jẹ́ ìyàwó ẹ̀ if i'm your wife you no tọ́ṣọ̀ mi but tó o bá ti fẹ́ rere fún mi <laughs> torí àjọ ayé láti jọ pàdé wọn nínú bọ́ọ̀nù wọn ti yọ inú bọ́ọ̀nù kan èmi ò gbàgbọ́ ṣùgbọ́n mi ò tíì ṣìyẹn sìn tó o bá ti fẹ́ rere fún mi ó mọ nǹkan mi ì ní fẹ́ ire fún ẹ foolishness tó máa sọ pé tó bá ti ń lékun sí ẹ àmì tó bá ti ń ṣàmà gbàdúrà fún wọn tó bá gbà mí létí àkọ́kọ́ má fara dà tó bá mi lékejì má fara dà ó lè gbà mí lẹ́lẹ́kẹta tó ti gbà kìíní ó ti gbà kejì èwo ló tún fẹ́ gbà tí ó tún fẹ́ gbà mí nímú ni kẹ́jẹ̀ lè bẹ́ nímú mi so wọ́n ti ná bá gba etí ọ̀tún wọn ní ká kọtò sí wọn bíbélì sọ bíbélì tó sọ yẹn gan ìyẹn mi pé jẹ́ kó ń pèsè ara wọn tó ṣe pọ́tẹ́ mi ò ní gbà gan mi ì ní gbà kẹ́nìbọ̀ tó bá ti gbà mí létí ọ̀tún má tẹ́lá láti gbà tó sì torí tó bá gbá tòsí mo lè sun ẹlẹ mo lè kán mo lè kán mo lè kán spanner ẹ spanner cord ẹ bẹ́ẹ̀ ni etí ní méjì ló gbá máa jẹ́ kí spanner cord ẹ kó kán so má gbá mi má ṣe mí ṣekúṣe kán má bàa ṣe ẹ ń ṣekúṣe ìyẹn bó ṣe jẹ́ ó ti yẹ so ó sọ náà ẹ àwọn tó òun ò sí ní àwọn tó máa ń ṣépè fọkọ àwọn ọkọ ọlọkọ ló ṣépè fún mà ṣépè ń jọ o ah ó ṣépè fún ṣèyí àwa la kúrò lórí ṣèyí Tinubu. Mm ó ṣépè gbogbo àwọn APC ó lẹ́bẹ̀ ó lẹ́ máa sun ẹ̀rí jí o gbogbo ẹ̀yin APC gbogbo yíyẹn mò ń wò yẹn rẹ̀ pọ́ńtì gbàkiri kan ẹ máa sun ẹ̀rí jí ẹ lọ́ ṣàwọn èèyàn lórí Facebook ẹ ṣàwá ẹ máa sùn ẹ̀rí jí mo ní Jésù mo jáde mo ṣe jáde mo ní àwọn APC wọ́n máa láwọn APC máa sùn ó bá tún ṣe tán bá tún gbé dínú dínú ìwọ ọmọ ṣe rere ni ọmọ ṣe kíní kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. adébùwárí owó ni o táyà pé wọ́n ti sọ fún jọ yẹn tán kan tí wọ́n ti rárá sọ fún lẹ́yìn pé wọ́n lọ fún lówó kàn lọ fún pé gba two million ó mọ nǹkan afẹ́ṣe àwọn èèyàn má dá sí wọ́n kàn ṣojú mẹ́rin má sọ̀rọ̀ wọn kò ní sọ̀rọ̀ ó máa wò pé ah, àwọn tó ń fẹ́ lọ ṣe àwọn fẹ́ lọ gbádùn níṣà wọ́n wá ń ṣe àwọn fún pọ́tókó wọn wá ṣe àwa tá a ṣiṣẹ́ ṣiṣẹ́ mi ò sọ pé anybody use anybody o but wọ́n sanwó fún ṣe ti yé thank God pé MC ti ẹ̀ ṣé kí n tó wá sọ kankan nípa MC tó tó tún nice ṣe ti yé olóbùkún ni bọ̀dá èèyàn bọ̀dá òṣèlú àbúrò mi ni MC mo jù lọ dáadáa àbúrò mi ni MC nǹkan tó tún burú tó tún nice nípa MC ó láìkí kárí mi ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti láì kárí mi ó máa ṣoore síta ó máa ṣoore síta gan so àwọn èèyàn lè máa praise àwọn ará ilé wọn ń ké mọ́ ṣe wà àtàwọn ẹgbẹ́ àtà àwọn àbúrò ẹ̀ wọ́n máa ń ké yányányá ni MC so wọ́n máa ń ṣorí kárí mi that's one thing tó dára ń pa ẹ̀ a ṣe báyìí a ṣe ní ojú gbogbo ayé báyìí kí má ṣe bó ṣe ń ṣe fún gbogbo ènìyàn ni ibi ẹni dáná náà tí wọ́n sọ story àwọn èèyàn tatún lélẹ̀ when will you have the want to list wọ́n fi mí lẹ̀ kí ló dé ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìparí ni ẹ gbà wá gan àti ìsanwó ilé ń sìn owó ilé yẹn gan ọlọ́run bọ́ṣe ló fẹ́ kí Canada rùn sí mi owó ilé ó fẹ́ kí Canada rùn sí mi ni ká máa sanwó ká máa ṣiṣẹ́ kó dẹ̀ jẹ́ pé ilé la máa máa fi sáfíìsì ṣe ló fẹ́ jẹ́ kí Canada rùn sí mi ó lọ́n ṣàbàwà sẹ́tù Nàìjíríà ẹ ti dè fún mi níwèé mi ò tó ti máa ń lọ létí mi bá lọ ń ra mọ́tò tí mo ń ṣe business tí mo ń lọ tí mo ń bọ̀ sí máa jẹ́ kó kó kó kó kó kó flow lórí lọ́wọ́ èèyàn máa ra mọ́tò a máa a máa ṣòwò a máa lọ a máa bọ̀ òun nìyẹn ní tí láńlọ́ọ̀dù mi ti ń béèrè owó lọ́wọ́ mi wọ́n fẹ́ kí n sọ wọ́n máa rẹ̀ pé mi lè sọ lójú lórí ṣe Quebec government ok mo mi ì ní sọ ẹni tí máa fẹjọ́ yín sùn àti Canada kì í mi ní sọ gbàyẹn náà máa sọ pé he says for bad bad prayer ìdí kìríkẹ kìríkẹ kìríkẹ kìríkẹ. àti sọ wọ́n rò bóyá mi máa já ẹ̀yà mi ò lè já <laughs> oh god wọ́n rò bóyá ẹ̀yà mi máa já hmm. mi tiẹ̀ lè já mi ti sọ nígbà tí ìṣèkú mo jalè. Hmm. Hmm. àwọn èèyàn kàn fẹ́ kí n kó sọ̀rọ̀ adé yìí. ẹ mọ kí àwọn èèyàn máa jà lórí èèyàn ah, tó bá fẹ́ gbàdúrà láyé àdúrà tún ni o káwọn èèyàn máa jà lórí ẹ ó máa cause problem abájọ tí yorùbá sọ pé kàkà kíkún má jẹ tètè wọn máa fẹ́ fi ṣàwàdà ni kàkà ìmúyẹ àwọn tó ń jà lórí mi ṣe wà but i won't break it down for you iná má dẹ̀ wá ṣẹlẹ̀ ni pé instead of kan dẹ̀ come out straight come o i want you this is what i want kí ló tún dé ibo ti sẹ́ẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì lẹ́yìn máa ń gbé kinní wọlé ni ṣé mo ti sọ fún ẹlẹ́kọ̀ọ́ tó ní kí lọ máa wálé mo dẹ̀ ti ń wálé náà kí ló tún ń disturb mi fún sìn wọ́n ti landlord mi sọ pé today is the first we send money that if you are when I don't have anything mo kàn dáhùn pẹ̀lú aggression nígbà tí mi ì ṣiṣẹ́ láti two weeks sí nígbà tó bá di summer sí ẹ̀kọ́ jẹ́ ká lọ jáṣẹ́ mọ́ra táà ní máa di kúkú di káká ká lè rówó nígbà winter tó bá wá fún wa ní kíkínó wọn ò ní fún wa aṣíwájú ẹ fún mi lówó tèmi o aṣíwájú owó tí àwọn ọmọ yín jẹ mẹ ẹ fún mi lówó tèmi torí mo fẹ́ kọ́kàn yín ní kẹ́ ní peace of mind ẹ ti gbọ́ ní ìjọba ilé mo fẹ́ kẹ́ ní peace of mind kí nàìjíríà dẹ̀ ṣẹ́tù ẹ fún mi ní owó tèmi òun ó ń sin owó ń bí àwọn ọmọ ọmọ burúkú wọ̀nyẹn àwọn ló ló ló ṣe gbogbo nǹkan tó ṣe fún mi ń bí òun náà sì mí lọ́wọ́ yẹn torí yín ó ní gbèsè tí wọ́n sọ pé wọ́n kà sí mi lọ́rùn owó tí United Nations fún mi ó ní tòtórí yín ni torí pé wọ́n fẹ́ kí Professor Yemi náà fẹ́ kó wà ń bẹ̀ yẹn àdẹ àwọn Christian gbogbo wọn pọ̀ wọ́pọ̀ ìdẹ̀mọ̀ pọ́jọ́ máa ń jà èmi ò dẹ̀ kì í ṣe mo ti sáńjọ́ yẹn pé èmi ò kì í ṣe kí lórúkọ ẹ̀ ó ń ṣe bàbá tó kú yẹn kí Christian kọ̀ọ̀kan má pọ̀ wọ́pọ̀ lórí mi torí yín ni o so èèyàn téèyàn bá dẹ̀ ti téèyàn bá fọwọ́ ròyìn ó máa ń kọ lójú ni mi ò fẹ́ kán máa béèrè owó lọ́wọ́ mi kán máa sin omi lówó ní Canada pé kò tí ì so bàbá aṣáájú mo máa tiẹ̀ ṣe ṣáàtì fún specially àti àti kí lórúkọ the first lady the first lady yẹn wọ́n gbé wọn wá bí gbogbo èèyàn ló bú wọn èmi tún sọ níjọ́ yẹn pé èmi ni mo èmi ni mo nìkan sáni first lady olúrẹ̀mí wọ́n ah wọ́n break record wọ́n máa yẹn break rẹ́dọ̀ mo tún rí tí ó tún wọ́n tún ju ọ̀rọ̀ kan pé i'm not first timer first lady i've been a first lady for long I've been, and it be running power she have àwọn olúrẹ̀mí máa ń ní wọ́n máa ń ní grace ẹ̀ mọ́ ni àwọn ọmọ tán fi rẹ̀yọ̀ lẹ́kùn ni olúrẹ̀mí olúwarẹ̀mí lẹ́kùn ẹ̀ mọ́ excellence ni wọ́n ẹ̀ mọ́ kan wọ́n kàn sọ wípé nígbà yẹn tí gbogbo àwọn girlfriend aṣíwájú ah <laughs> ẹ má bínú o bóyá àwọn tó fẹ́ fẹ́ aṣíwájú ṣá ẹ má bínú o wọ́n fẹ́ fẹ́ president wa wọ́n ti rí wọ́n ti lọ dífá wọ́n ti rí wọn wọ́n ti dífá wọ́n ti wò pé kiri wọ́n fẹ́ jẹ fọ́sẹ̀tì wọ́n fẹ́ gbá wọ́n gbé pàtó gbé kéèsì yẹn wá bí wọ́n gbé wá bí mo ní bo lèmi ò ń gbarú kéèsì bẹ́yẹn lèmi ò kéèsì bẹ́yẹn wọ́n kàn gbé lọ fáwọn àwọn paparazzi mi ni àtàwọn sẹ̀lẹ̀ àwọn journalist mi ìgbà tó wá yá o tí gbogbo kan wọ́n ti mo ṣáà rí pé wàhálà wà gbogbo àyẹ̀ náà <laughs> mi ò fẹ́ sọ story yẹn má jẹ́ sọ kó má bàa bí but you support Atiku Atiku and and uh, eh, Dino before Atiku and uh, Tinubu yeah, you see they still going to settle I support Atiku wait let me tell you okay you are saying actually you you are talking listen and I will tell you you know 2019, um, when they finish election, the moment they finish election, 2020, um, before they start pé wọ́n fẹ́ mú mind wá ṣe mọ̀ tí bàbá ẹ̀ ti tó ti mo ti pé wọ́n ń gbógun tì wọ́n èmi ti ń sọ fún wọn kó ń gbé wọn jáde yóò ti yé bẹ́ẹ̀ because ẹnu wọn ṣe mí wọ́n gàǹgì wọn gan and that is why ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi aṣáájú àwọn ọmọ wọn ṣẹ̀mí gan àwọn náà mo dẹ̀ mo blog wọn dáadáa bọ̀ wọ́n wá ṣèkà fún wọn mi láìkẹ́ tí wọ́n bá rọ́bìṣì aṣáájú tí ò máa jáde wọn ò ní pẹ́ kú wọn ò lè dé e nígan ló ti yé so but the I will answer you mi ìdẹ̀ tí ìpadà lẹ́yìn Àtíkù but they have to sit down and make the country great they should not fight okay because <coughs> because two of them hmm? two of them i'm coming i will answer you two of them àwọn kaba tó jù wọn lọ wọn ṣe wà yẹn Tinubu ti wá tí Tinubu bá kúrò nípò tó bá lo eight wọn by God's grace kọlọ́run dẹ̀mí wọn sí o kó dẹ̀mí wa náà sí o tó bá kúrò nípò wọn àwọn náà wọn lè wà nínú kaba ṣe ti yé wọn táwọn kaba tó jù wọn lọ ń gbà yẹn tó máa ń pọwọ́pọ̀ pé no kò ní ṣe ṣe the two of them they don't want them di kaba ẹ má dẹ̀ bínú àwọn ẹ má bínú mi ò búyàn mi ò dẹ̀ búyàn irú Baba Ọbásanjọ́ is part of the kaba of Nigeria that decide things okay and um, kì í now. okay listen now i support article listen you are just confused ah ayé àtọ̀run gan ó dá confusion sílẹ̀ ọ̀sán àtòru ó dá confusion sílẹ̀ kí lọ́lọ́run máa kọ́kọ́ dá tó kọ́kọ́ dá òkùnkùn tó wá padà dá ìmọ́lẹ̀ sí ẹni sọ̀rọ̀ but in the beginning of the issue I nominate aṣíwájú tẹ bá wo àwọn tó ń ṣiṣẹ́ fún Alhaji Atiku they never believe me they never believe me wọ́n believe torí níjọ́ kan mo tún sọ̀rọ̀ kan ìpèsè kìí ṣe pé wọ́n rán ẹnìkan lágbájá lágbájá wá sí àárín wọn láti wá ṣe nǹkan kan fún wọn ẹ understand as a politician as a person that are detective anything can happen okay but before then I support Asiwaju Tinubu and nominate him but after that they kill the father of my baby and I hate APC from there and when you see me since the time I've been talking bí mo ṣe dúró lórí ọ̀rọ̀ rẹ Me ń pẹ́ forgive me. Then, ń fẹ́ mi ń move on about something after tí mo gbé wọn jáde tí mo sọ yẹn and I speak and suddenly they hit me they kill the father of my baby. ẹni tó ṣe iṣẹ́ yẹn ẹnìkan ní do you like APC now I like Nigeria I don't like any any I like Nigeria I like people everybody let me tell you let me use one example for you here in this Canada there was a time wọ́n sọ fún mi pé kí n join me join party kankan I didn't join any party but before coming to Canada ẹni tó máa ń ring bell tí gbogbo ayé dẹ̀ mọ̀ tí wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ táwọn immigrants máa ń sọ̀rọ̀ wọn. òun ni Justin Trudeau. excuse me <laughs> mo ń bọ̀ wá dẹ lóhùn. I mean Uncle Dino. So Uncle Dino is your uncle. I'm coming. I'm coming to you. So I didn't join any anything but when somebody is doing any program to bá sweet me I will comment one day somebody now said to me that I should join Liberty that the Liberty is uh, ibi tí mo jẹ́ novice dey me dey I don't even know the party of the country I just love the person personally like I heard story about something nígbà yẹn tó ní wọ́n fight wọn they say they are fighting him because of immigrants that is the one that allow immigrants then I headed and for that I now love him for the job so I, I didn't join any party now one day I was at work, somebody in Nigeria said, ah, we are part of uh, Liberal Party. You two can join this and that and that. And that. And they, when they gave me the link, I now press the link, and uh, they now asked me, submit your name, this and that, that, that, that, And I submit my name, my file, everything. I was like, I'm now, I believe now, I'm a member of Liberty, uh, Liberal Party. But before then, you know, we live in Quebec. They teach them in French in uh, my daughter French in in Quebec. They you must speak French also. So they always tell them, I eh, mean, teach them, tell me, giving story about the Quebecer and their minister, prime minister, who have been this and that, the story of that. And when my daughter is at home, you know, we always be together. After school now, if I'm not at work, if my daughter is even at home, if we want to, on weekend, if I'm not going to work, we work together. We are, we are close, you know. Anything my daughter is doing, if she's watching TV long, on her phone. I'll ask her, what are you doing? I want to know. She tell me, mommy, I'm watching TV. This is what I'm doing. I will be, you know, we just want to talk, you know. Ah, okay, you know, we communicate. Now, before the time, if I see anything on the social media, I'll comment on it. The time I was fighting, fighting, I wasn't know that the Minister of Canada, all of them, they even watch me, all that country. What I was just doing, say no to kill you, you are killing terrorists, this is a terrorist. I was measuring them, I was doing this, you know. I don't know that He called attention. I was, I was actually mad then, not crazy from head, but angry, seriously. And I was like, okay, I don't care whatever will happen. I just want, I notice people want to destroy me and my children, and they have to be destroyed as well. So I was talking, I don't know, that word of my mouth attracts a lot of the important, uh, the country, other country, onto my platform. I don't know, my, my platform was under, invest, I mean, they followed me, you understand? I know a lot of white people then. I used to see them. I used to see a lot of picture white people, picture under my picture, under my platform. Today now, it's not like that. I know a lot of people, they, they, they use fake accounts now. Now, I comment on both anything I see, any party. Because I wasn't joining any party then. Do you know now if I try to join, because I now join Liberty, because somebody told me that day, that they say, ah, the person you say you love, that the prime minister to do, is a liberty, the party is a liberty. I say, oh, you sure? And I join. Since I join, if I comment, Do you know any time I now commit in another party, that is Quebec, it's not because I'm a party of that. It cause me problem. They give me trouble. You understand me? I don't even know that it was a liberty. I mean, the party I said that. No, they, they said the person you say you like, you love that person, his government, you know. But one thing I just know that I don't like when I love you. When I like you, I don't like people that I love, that I genuinely when before I tell you I love, it's not because of anything. Because quickly me, eh, I can quickly, I quickly, I love so dearly, but quickly I can drop you if I if I notice you just want to. You understand me? Because I do believe one thing that one day I will grow old and I will go back to God and I will be alone with God in the front of God. So I believe that you, I need you, you need me here. We need each other we don't take people for granted. You understand what I mean? So it gave me problem because I said I, I registered with Liberty. I like him personally. You understand me? Like what he has, they say he has done, and that time they fighting him. He has a lot of problem. That's story. We have some story, and even themselves they won't know that we are having story. Like now, this day when I now notice that a lot of them they followed me, he called me. That time I talk. I don't know that they are watching me because I speak my language and I, at times I speak English. I don't know that people, important people are looking at me. I don't even know that they monitor me, that they they they they, they study me. You understand me? If I'm if I if I'm doing bad thing, what you move mi to pẹ́. What you move mi to pẹ́. Ṣó ti yé yín So that what happened? The reason why And somebody now said to me, do you think Okudindo will like, only let me read this, only. Do you think Okudindo will like this? Ṣé Okudindo ti fún mi lórúkà ni? Àbọ̀ Okudindo ẹbí àbí Okudindo ṣé wọ́n sọ fún yín pé <laughs> oh God <laughs> the Lord will help me to bless Dino, Uncle Dino, or your Uncle Dino, okay? It will help me the way they swear him or the governor by the before October by God's grace he will be the I mean, the governor of Kogi State Ọlọ́run bàbá mi ṣe bẹ́ẹ̀ otiye I wish him well and I wish him good okay Ben I wish him very well and that's what I pray for him okay because ẹ mọ̀ pé èmi náà èmi mo ma ti mo ti ṣe àwọn èèyàn gan tó àwọn èèyàn although we are about to that about to, and that is not ẹ̀ṣẹ̀ gan that's not ẹ̀ṣẹ̀ we just teaching ourselves okay so only I understand I use uncle because I don't want to look like I'm insulting your man. <laughs> I don't even know who is there. Maybe Dino himself is the one that is there that is using uncle for himself. You know that? Because he didn't also have a fake account. You don't know? <laughs> Everybody, including gbogbo àwọn tó wà lókè yẹn àwọn gbàjà gbogbo àwọn èèyàn tó wà ní position wọn ní fake account tó jẹ́ pé they want to listen to you they will bring their fake account and they will stay on that and they will train some questions to you i'm not saying it's the one but i'm just saying imagine i mean i'm just guessing mummy Auto please you must marry Dino o ami. <laughs> Ah. let me tell you something do you know that. Um, There is no woman that don't want to marry, especially great people. But men, men, ọkùnrin ló máa ń fẹ́ obìnrin ṣe mọ̀ ṣá. Ọkùnrin ló máa ń fẹ́ obìnrin. Ọkùnrin. Cherry ọkùnrin tí obìnrin tó bá àwọn tó bá ń complain nínú ilé wọn wípé they are having problem they are having problem àwọn ló fẹ́ ọkọ wọn ọkọ wọn ò fẹ́ wọn. So when your husband married you Eh? You marry a man that marry you. Not you that marry the man. Your home, you know, kò ní lè break. Because gbogbo nǹkan tọkùnrin bá ti ní commitment, tó bá ti fi commitment sínú marriage ẹ̀, tó commit to the marriage, tó mọ̀ pé something good is in the marriage. Ó ti yẹ tó rí ẹbí nǹkan tó ṣe iyebíye. Marriage yẹn ò ní tètè bàjẹ́ kò ní bàjẹ́ ní ti ìyẹn ṣe kó lè ti bàjẹ́ a lot of marriage tó dúdò ní ọkọ wọn náà invest wọn lè sọ pé àwọn ní sùúrù ni o <laughs> obìnrin ò lè ní débi pé kínní ọkùnrin ni ọkùnrin yẹn ò fẹ́ kóbìnrin lọ ni tọkùnrin bá fẹ́ kó kúrò láyé òun á mọ bó ṣe ó máa ṣe ọkùnrin tóbìnrin bá fẹ́ kó kúrò láyé òun ọkùnrin yẹn sì lè wò pé tó bá lówó àmà wò pé àfọwọ́ tẹ́lẹ̀ mo dẹ̀ fẹ́ kúrò láyé ẹ̀gọ́ kó tiẹ̀ wù mí mọ́ kó fáìn kó wá sàn bọ̀tì àfọwọ́ bàjẹ́ á ní mi ìlè fọkọ mi ńlẹ̀ owó ọkọ mi tọ́jú mi wàá máa gbọ́ kọ́kọ́ mi náà ìsọkọ mi tọ́jú mi ó máa pè lọ́kọ but down there but kò ní lè lọ but tọkùnrin ò bá fẹ́ obìnrin tọkùnrin ò bá fẹ́ obìnrin ilé yẹn máa bàjẹ́ àwọn tó márèjì wọn bàjẹ́ yẹn àwọn olófẹ́ ọkọ ọkọ wọn wọn lè lọ́kùnrin ẹ̀ ṣe ó dẹ̀ ṣe ó lọ́fù gan-an mo gbàdúrà kọ́kọ́ mi fẹ́ mi tọ́kọ mi bá ti fẹ́ mi i will fẹ́ my husband if my husband marry me if he did not marry me i marry him if he doesn't i don't kill myself because of that if he marry me i marry him but he be the one to marry me because bíbélì gan sọ fún wa ó ní a man that find a good wife for ten people from the lord although a lot of preachers dey tell us to be humble humbleness alone cannot get you anywhere if you are humble tó bá fojoojúmọ́ jù bá sọ pé tó bá ń fojoojúmọ́ dọ̀bálẹ̀ fàbínú ẹni yẹn fún ẹni tí ò fẹ́ràn rẹ kó máa fojoojúmọ́ dọ̀bálẹ̀ fún ẹni tí ò fẹ́ràn rẹ kó lè fẹ́ ẹ kò lè láìkẹ́ because kò love ẹ kò fẹ́ràn ẹ rárá tí o bọ̀ tó bá tó bá kúnlẹ̀ fẹ́ni tó fẹ́ràn ẹ gan a ní bó tiẹ̀ ṣe kí mi ẹ̀ gan ló tún sweet ni òbí mi sì yọ̀nẹ́sàrọ̀ rẹ̀ mi tó bá ṣe nǹkan fún á sweet ẹ̀ ó dáa kọkùnrin fẹ́ obìnrin ju pé kí obìnrin fẹ́ ọkùnrin lọ but ní tí mo dẹ̀ fẹ́ máa sọ fún ọkùnrin ni pé a man that is going to be successful and maintain hope tó bá ti dókè he has to. Then keep it to myself. Although, when they send the message, because for men, it's not for women. In man, tó bá maintain òkè. tó dẹ̀ fẹ́ ní tí o bá fẹ́ stable tó fẹ́ maintain òkè tó bá ohun tó bá gbé dání you got to be stable on it also tó bá stable good afternoon good afternoon ma good afternoon sir good morning from Canada. question tẹ́ni yẹn béèrè lọ́wọ́ mi náà jẹ́ kí n dáhùn dáadáa ṣé mo dá yín lóhùn mo dá yín lóhùn mo dá orúkọ yín gan orúkọ yín jọ orúkọ chakinshan ju orúkọ àwọn ṣáínà rántí nípa ṣé n sọ kọ̀ọ̀kan fún yín àwọn èèyàn níjọ́ tí mo gbé àwọn èèyàn máa ń rò bóyá mo mọ̀ mi kì í parọ́ mi ò kì í disappoint ok mo kì í disappoint èèyàn but jọ́kítọ̀ orúkọ yín jọ china name to to orúkọ oríṣiríṣi ó i like you thank you god bless you you are really calm this afternoon me i'm i'm i'm, I'm a calm lady but it depends on what God is laying in my heart at that moment okay um I just want I want Nigeria to be settled okay and I want people to be settled I don't like people wasting lives doing evil to people. And I hate people who cheat, who play on people's intelligence, who use people and dump them. I don't use people. Users, users ní oníkórè. That's one thing To fi jẹ́ pé ṣé kí n san eh, President Tinubu is not a user. the user. Um, uh, when you are not being careful checking so little sọ little nípa imo ní ìmọ̀ wọn délédélé o ṣùgbọ́n with the inspiration and the way I've seen things and people like that very simple and delicate just like me like if I want to do something for you I don't look at people's face I do it àwọn èèyàn máa wí pé ṣé lè yóò craze I go any length to do that thing tẹ́ni ẹ bá wá surprise me by disappointing me èèyàn nínú o máa wò pé ṣe woman be bíbélì kan sọ pé ká má gbẹrẹ kẹlẹ yan wọ́tí tí bébí yìí bá ti sọ fún mi ká má gbẹ́kẹ̀lé máa láwọn tó sọ̀rọ̀ yẹn gan máa ní their frustrate àwọn gan wọn já àwọn èèyàn kulẹ̀ náà ṣe ká má gbẹ́kẹ̀lé wọn táwọn èèyàn bá gbẹ́kẹ̀lé wa tí tí wọ́n sùn lé wa tá a ṣe báyìí tí wọ́n rí láàyè nígbà tí wọ́n nídìí wa tí wọ́n rí wa as a crying shoulder táwa bá nídìí wọn as a crying shoulder kí ló dé tí wọ́n lè síbẹ̀ tó máa ní ká má gbẹ́kẹ̀lé wọn wọ́n dẹ̀ gbẹ́kẹ̀lé wa wọ́n fẹ́ ẹ̀ jẹ́ tí n gba inspiration tèmi máa tún kọ máa sọ pé let people be able to rely on you let your husband tó bá sọ pé ká má gbẹ́kẹ̀lé èèyàn yẹn mi pé tó bá má rí gan má gbẹ́kẹ̀lé ọkọ ẹ má gbẹ́kẹ̀lé ìyàwó ẹ kò dẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn gan ṣiṣẹ́ nínú ayé àwọn my husband should be able to rely on me ntí bẹ́ẹ̀ dẹ́ sọ pé you are the support you have to support comforter ni ẹ to comfort you and support your husband that is to tell you that your husband will kneel on you wọ́n máa sinmi lé ẹ e. ìwọ náà máa dẹ̀ sinmi lé ọkọ ẹ ó ti yé ìgbà tí mo gbé aṣáájú sókè yẹn wọ́n máa bínú náà ìgbà tí even ìgbà tí mo kọ́kọ́ gbé lógo wọn sókè <laughs> tèmi ò tiẹ̀ mọ̀ pé bàbá tó jó gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ tó máa ń jó bíi gọ́vnà lé Adeleke gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ mo kàn rí bàbá ó kàn fọ́ the same mi ni irú kan bẹ́ẹ̀ máa fọ́ ẹ̀ èmi kàn gbé ni to go who made me mi ò mọ̀ pé fìlà aṣíwájú nìyẹn ló dé sórí <laughs> ọlọ́run gbọ́ ohun tí tí mo kàn rí pé tí bá ti rí nǹkan bẹ́ẹ̀ mo kàn bá pé ìṣèlè ìtọ́jú ó máa ṣe pàápàá ó ti yẹ yín mẹ́yẹn bọ́tì ìbò ti wá ó ti lọ we need to allow peace and everything to be if not àyà àwọn èèyàn máa ma já ọ̀pọ̀lọpọ̀ ló máa ní àtàtàkì ló máa kú náà máa wọ̀ pé ah Tinubu ló jẹ president àwọn èèyàn <laughs> ọjọ́ tí wọ́n tẹ̀ ní sọpẹ́ sí bàbá yẹn ọjọ́ ah, pẹ́ sí mi wà kándọ̀ bàbá yẹn ó dẹ̀ dùn mí o may so perfect peace bó ti yẹ wípé ọjọ́ tó ń ná sìkì wá wípé nígbà tó ń sọ pé Tinubu ló jẹ president wọ́n mà ti sọ àyìnbó wọ́n ní ṣọ́ọ̀kì torí ẹlòmíì lè máa wípé ah <laughs> ṣé wíwá yẹ mi pé mo pray àdúrà kan pé a lot of people are expecting demon on that room, but they will see God hmm. they will see God God will not turn him to demon the Lord will make everything smooth so any lòun like me thank you for liking me God will like you we love you too ẹ ṣé so mo ti ṣàlàyé mo down dá yín lóhùn àti ṣẹ́rí aláàjì àtìkù mi ò ń ṣe PDP o láti ilẹ̀ bò mo speak fún PDP because ibẹ̀ ni senator Dino wà and I want him to come back to his political career ó lówó jù mí lọ ó ní gbogbo nǹkan jù mí lọ́wọ́ sí I want him to come back to life you know better than before because I know people in politics when you are busy they spend money every day when you are busy spending money every day and you are not they get salary. I think the senators, after leaving their position, they get salaries. They get salary, but that cannot be enough because wọ́n ti ní bùkátà tó pọ̀. Now just come back alive to back to Kenya. They bury me before the time nígbà tó ti wá ń campaign fún Tinubu yẹn, ẹ máa rí pé nígbà tí mo ti gbé wọn jáde mo pé mo dúró mi ò sọ̀rọ̀ mọ́ in fact mo gbé jíǹkù wọn tí mo ṣe fún wọn lọ àwọn èèyàn lo jíǹkù wọn náà tí mo ti ṣe láti ibi three years ago yeah i did the jingle two thousand and twenty early two thousand and twenty yeah the jingle is two thousand and twenty tí mo ti sọ pé kán dìbò fún ẹ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu two thousand and twenty yeah. ṣé twenty ni àbí twenty one mo ṣàṣe ṣá mo ṣàti pé gbà tó wá yá tí bàbá ọmọ mi kú yìí I was I, I lost hope in people it pains me and eh, ìbá má dùn mí to that extent and the way they they now use people to be talking about it the way they are now dragging is dead and also mocking a lot of problem and that time also Thomas fún mi sí courts, by number one courts. ń court anyway ọba tó jẹ tí ìlú tó rọ orúkọ ẹ ò ní parẹ́ Buhari o àti Professor Yemi o the the two of them ìjọba wọn ò dẹ̀ mí lọ́rùn àti mo sọ pé ìjọba wọn ò dẹ̀ mí lọ́rùn kankan lọ yẹn so owó tún pẹ̀lú nǹkan tó fi ìgbà tó ń lọ wọ́n ní kán fún mi lówó padà kí n máa sanwó padà ń bí kí n bá lè dá mú kókó mọ̀ pé yes màá rí nǹkan tó fẹ́ ṣe fún mi so èmi náà mọ̀ a lot of people also did a lot of things that a lot of people say ìwọ ló gbé Tinubu wá mo ti rí níbi kan tó sọ pé eh, it's difficult when they nominate Tinubu to run a case. if Tinubu run a case, any politician in Nigeria it will be difficult for the politician to win <laughs> so we now make people head to touch it against me that is to say tó bá jẹ́ professor mi náà ló jáde nígbà yẹn tán gbé tíkẹ́ẹ̀tì APC fún so Àtíkú ó pọ́sibú kan má da gbogbo pátì Àtíkù rú bẹ́ẹ̀ ọdún wọ́n ẹni tó sọ̀rọ̀ yẹn ń jọ yẹn tí mo listen sí was um, ní interview kan báyìí ó ní kí lorúkọ máa ní eh, eh, chief délé mọ́mọ́dù ẹnìkan náà tún sọ ọmọ tó ń wò ní channel tv wọn ṣáà ń wò wọn ṣáà rí wọn eh, when people nominate Tinubu anybody I look at it is going to be difficult for any man for any politician in Nigeria to defeat defeat to defeat him <laughs> so e now make people mad about me people don't know people are very mad about me Oh, people Tinubu máa mọ̀ now president Tinubu wọ́n mọ̀ now so people now hate me hate PDP hate me Oh, they hate me <laughs> ti ọjọ́ tí wọ́n inaugurate mo ti sọ fún wọn pé tó bá ti inaugurate Tinubu tó tó pé you are not going to do that you are not going to do that mo ti sọ fún pé if they inaugurate anywhere tó bá ti sọ àyìn nítorí nìyẹn o oh, I will do what I will celebrate I know ọ̀dìmí gbogbo ayẹ́. <laughs> gbà tí mo dẹ̀ mo wá gbé sókè àwọn yẹn ní we know we know that we are just a snitch you come a snitch ń bo ṣé mo jẹ́ mẹ́mbà àbí mo wá rẹ́gísítà sí mẹ́mbà yẹn àbí mo gba pé ẹ sáì mi pé kí wọ́n ṣe mú kàn ṣiṣẹ́ yẹn bí voluntary job àti pé kí tino kó lè ṣe yẹn lọ́wọ́ torí dino àti pé mo tún wá rí i pé àwọn bàbá yẹn wọ́n tún ègé sí Àtíkù Tinubu the two of them ẹgbẹ́ máa ń sọ pé the two of them either one of them ló lè Obi bí o sọ pé Obi ò ní jẹ president Nigeria but it's going to be <laughs> bí wọ́n ṣe ń tó nǹkan <laughs> àwọn ọmọ ti àwọn èèyàn ti burú náà àwọn èèyàn náà ti make up mind wọn àwọn kaba wà àwọn jẹjẹ àwọn yọyọ kaba tó ti wà àwọn youth kaba náà wà àwọn iskalaba iskelebe náà wà <laughs> àwọn oh god i don't want to be breaking things down jare you understand me so I know that I don't me deceive ìgbà tí ìyẹ̀kú bí a mọ̀ sáyẹn kọ́tọ́ àmọ́ me deceive dino àwọn èèyàn dẹ̀ tí wọ́n bẹ èèyàn sí mi ẹnìkan ní that's anti-party <laughs> I do tell you that I'm not a politician I'm not a politician but I like Nigeria and I like people who to build there. ó I believe in forgiveness. Actually, i believe in forgiveness come. i believe in forgiveness this is not anti-party honestly mo ti rí àwọn party ní nàìjíríà tó yẹ pé ìyàwó ń party ọ̀tọ̀ ọkọ ń ṣe party ọ̀tọ̀ and both of them they are still married ṣé kò possible ni me i'm not a me. ò ń party you know let us believe one thing okay that nisin ṣé wọn really rí tó jẹ́ ìyàwó ẹ̀ tó jẹ́ pé eh, pátì mi ti ẹ̀ mú pátì ti Quebec yẹ́ ti understand bí lè APC kiri kan mi èmi ò ń ṣe bí n ṣe politician but mi ìwá lè sọ tó bá di lọ́la bó bá sọ pé kí n pọ̀tì ṣé mi ń ṣe politician but I'm used to APC and tẹ bá dẹ̀ wo origin gbogbo wọn náà tẹ bá wo APC eh? APC was APC was Inu APC inu inu PDP ní APC ti jáde <laughs> you don't know ni Inu APC inu PDP ní APC ti jáde so APC is a PDP PDP is a APC labour gan pàápàá is a, a, a PDP ni ṣé ẹ ni. you like me when I'm calm. <laughs> I always come, Always come. But when people offended me, they don't want me to talk back. Me, first answer of, púpọ̀, me first man of, I don't want to talk much because um, tí n bá sọ̀rọ̀ púpọ̀. Tí àwọn nǹkan táwọn èèyàn bá ṣe fún mi, break it down, táwọn èèyàn máa break it, how do you know? Báwo ló àwọn èèyàn máa ń wò bí nǹkan míì ti máa sọ báyìí láti di mọ̀ <laughs> but mo mọ̀ ó ti yé I don't want to talk much because some people APC and PDP wọ́n believe pé anyway ṣá mo ṣáà ti sọ pé nígbà tí wọ́n parí election mo dẹ̀ sọ síbẹ̀ pé there is no permanent enemy there is no permanent friend okay mm-hmm. there is no permanent enemy there is no permanent friend And never, when you are a politician, never say never. When you are a politician, politician need to come quickly maneuver and forgive. When if you are a politician, bring out the best in you. Thank you. When you are um, a politician, you should quickly, I mean, quick forgive and move on and forget, or else you'll be bitter. And when bitterness is in, when you cannot forgive things, remember, then it gets you, you only lose again. So, thank you, Jokito. <laughs> orúkọ ẹ ṣe ó yẹ kán fi mọ́tò kan ṣe mọ́tò kan ní orúkọ ẹ ní nàìjíríà Jokito ó yẹ ká ṣe máa ká máa ṣe mọ́tò nàìjíríà o Auto Bola. we are one when you look at Nigeria eh? àbí anybody go. ẹ̀jẹ̀ kan red ni gbogbo èèyàn ń we actually came from one source gbogbo ayé tẹ rí we actually came from one origin ó ti yé bẹ́ẹ̀ gbogbo ayé tẹ rí torí ẹ̀ tó bá rí àwọn tí wọ́n bá jọ dà yín pọ̀ just do your best just love and forget and forgive people yes Ọba Olúwo has won but in Naija what what do you mean by Ọba Olúwo what happened to Ọba Olúwo but in Naija I mean you understand yeah Ọba Olúwo has won but in Naija kí ni nǹkan tó ṣẹlẹ̀ mi understand yín o. You want me to talk about I mean, I don't want to talk about Oluwole. I don't. Um, you know, he's a Canadian. Oba Oluwole is a Canadian citizen. Before kò tó lọ sí Nigeria, according to ọmọ náà wà ní Canada mi. He have one vehicle Okay, the name of this vehicle, Toki, uh, Jokto. He has a vehicle or he's making, he has a company to, wọ́n mi wọ́n ti ní iléeṣẹ́ tó fẹ́ máa ṣe mọ́tò He has one vehicle. Building in Nigeria. Ah, Oluwo has a vehicle built in Nigeria. What is name of the vehicle? A Jeep, I think. Mm. That's good. They should be building, not one, they should be building it. Whatever, because Nigeria like us, they should build, we should have a company that build the trailer. Irú go trailer tí àwọn bàbá Dangote ń lò yìí, tí Dangote máa They should have eh, àwọn um, man diesel, àwọn tó máa fi ń kó yẹ̀pẹ̀ yẹn, tó máa lọ ń kó there's something you be producing those things in a eh, eh, ó máa tún kọ̀bù a lot of fraud because many things táwọn èèyàn fẹ́ ni wọ́n fẹ́ import ní Nàìjíríà òun under it the the fraud they use system to ship some things you understand me so they kò sí ìlú tí ò tí ò sí fraud tí ò dẹ̀ sí pé kó máa jí nǹkan bọ̀ tí kó má kọ̀ pọ̀ you understand me kí economy kí iṣẹ́ lè rè wà kó máa ṣe mọ́tò ó máa jẹ́ kí iṣẹ́ wà kó máa ṣe majority of things in Nigeria, people we have àwọn youth máa rí ṣọ́ọ̀ṣì ó ti yé ó dẹ̀ máa jẹ́ kí ibi tí wọ́n bá ti ń build company ilé iṣẹ́ sí wọ́n máa develop ibẹ̀ náà ni ó ti yé yín mẹ́yìn so it get people busy a lot of things will be done àwọn èèyàn kan ní máa sọ pé wọ́n kàn ẹ mọ̀ pé Nàìjíríà àwọn youth àwọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ everybody ṣiṣẹ́ youth àtàrúgbó gan-an wọ́n fẹ́ lówó they just want to sit down and get money even when they don't wọn ò motivate wọn ṣe anything okay it was a jeep àní eh. kan ní company gan kó pọ̀ kan ti mọ̀ pé this car was made in Nigeria Toyota gbogbo bí Toyota ṣe rí gbogbo tó ń fi ṣe Toyota yẹn kí Toyota ní branch ní Nigeria just like bí Peugeot àti àwọn Beetle nígbà yẹn ẹ mẹ́pẹ́ àwọn Beetle nígbà yẹn àti Dazun àwọn dazun pijot five oh five five oh four wọ́n ṣe wọ́n lọ́nà north lọ́hùn gbà yẹn so kí wọ́n ní àwọn Toyota láyé ń lò ń sìn wọn ò máa lo pijot mọ́ kò máa sí pijot mọ́ wow mọ́tò táyé bá ti ń lò tí nàìjíríà bá ti gbà ẹ̀ mọ́ wọ́n tì tí nàìjíríà ní ọlọ́run bless nàìjíríà gan any style tí nàìjíríà bá ti gbà style yẹn ló máa lọ jù ni wọ́n máa produce in the world ṣé mo ní tí wọn ò bá tètè irú mọ́tò tó ń lo electric i mean electric ní yẹn sì kò tí ì pọ̀ tó bá yẹ pé nàìjíríà ti gba wèrè ẹ̀ tó yẹ pé nàìjíríà ti gba wèrè ẹ̀ ó máa ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn káàkiri gbàgbáyé ṣe ti yẹyin mẹ́yìn ẹ̀hẹ́ so wọ́n dẹ̀ gbúdọ̀ wọ́n ó ti yẹyin nàìjíríà ní gift gan because they patronize the whole world bí nàìjíríà ṣe ń patronize àwọn èèyàn káàkiri àgbáyé <laughs> if they patronize nàìjíríà like that kò sí ẹni tó máa lówó tó nàìjíríà ọlọ́run gbọ́ nàìjíríà ń patronize gan nàìjíríà dey invest in people's country nàìjíríà dey go to other they still wear tí nàìjíríà ò kí ń ṣìpò nǹkan lọ sílé kò sí country náà ṣó ti yé so tell me èèyàn mélòó ìlú country mélòó ló máa ń ṣìpò nǹkan anything from nigeria nobody but nigeria will ship from japan they will ship from canada they will ship from america they will ship from london they will ship from germany they will ship from australia they will ship everywhere in fact from South Africa tó ti ń lo raiti lọ́nà tó ti ń lo raiti débi tí wọ́n ì máa ṣìpù lọ́lé débi pé wọ́n tún lọ kàn wọ́n tún máa lọ convert ẹ̀ tó máa délé so Nigeria is a is a country that is blessed owó míì tẹ́lómi ti gbàgbé sí lóyìnbó wọ́n ṣe wà yẹn tẹ́ pé ẹlòmíì tó ní gan ti kú wọ́n ti gbàgbé sí lóyìnbó wọ́n lè pín fún ẹlòmíì ní one million nàìjíríà gbogbo nàìjíríà tó dẹ̀ tó máa ṣẹ́kù so Nigeria is blessed with people with money owó yẹn tó bá sọ pé Nigeria is blessed with people that, has, that are blessed we are the one that are blessed but people are making it personally that's it so Nigeria is blessed okay Nigeria is what is blessed thank you so much everything kò tí ń ṣe mọ́tò nìkan everything ni wọ́n máa ṣe ní Nàìjíríà ó ti yé yín tí àwọn Nàìjíríà ní <laughs> ní ìlú kan nígbà kan rí àwọn èèyàn máa ń ṣe òkúta wọ́n fi sìmẹ́ǹtì ṣe nígbà yẹn wọ́n á kó sọ́jà wọ́n máa ń ta ọwọ́ náà fi lọ ta àwọn òyìnbó ṣe blender kò sí nǹkan tó máa ní ká má ti ṣe blender ó ti yẹ yín tí a bá ti ní gbogbo machine tó fi ń ṣe we can make a be a partner to country not that we be going there to ship it we make a partner with the company and other company they should have the company in Nigeria so it will build create job opportunity for all of all, all everybody ó ti yé ká má sọ pé gbogbo àwọn èèyàn gbà yẹn sìn wọn ni wọn kò dáwọn èèyàn lóko wọn dáwọn èèyàn lóko àwọn tó bá ti jọmọ ìjẹ̀bú ní táìmù tó lọ yẹn àtàwọn fúlàní wọn dáwọn lóko wò màlúù àwọn fúlàní ta màlúù àwọn ìjẹ̀bú wọn taṣọ ta góòlù gbogbo wọn ló máa wà lórí facebook yẹn náà máa sọ pé tó bá sọ pé ayẹyẹ nìyá yín wọn bí ọba láwọn lóko wò gbogbo wọn tó bá ti dáwọn báyìí wọn máa lọ kó ọjà wá ní láti lùbọ̀ mí there's nothing we do wọn tó bá wọn ń pò gìtà ń ṣe ògì it's part of it also wọ́n ní wọ́n dín àkàrà àkàrà yẹn àkàrà tán ti dín sílẹ̀ tó kàn lè kó sínú microwave kò ṣe àti dùndú tó yẹ kán ti dín láti jọ́mẹ́ta tán ti reserve sílẹ̀ obìnrin yẹn ló ń ṣe ó dẹ̀ wá di olówó tó yá ó ti yẹ yín mẹ́rin we do still we still need to we need àwọn company ilé iṣẹ́ tó máa okay uh we need many of it for the country to grow ó ti yẹ yín kò ń ṣe pé ọ̀nà ní ìjọba tó lọ yìí a máa ní wọ́n ṣe ọ̀nà ní o minister for works gbowó gbowó gbowó gbowó gbowó gbowó wọ́n ṣe ọ̀nà yẹn kò tán ọ̀nà nàìjíríà ò kì í tán ibi ìbàdàn náà bọ́ ṣe gba tax tó ní kùbẹ́ẹ̀kì ọ̀nà bòmí ìbàdàn ló dàbọ̀ ọ̀rọ̀ kòròdú ròdù mọ́tò ìbá bọ́ sí báyìí pọ̀pọ̀ ah in fact lọ́run á ẹ ṣé o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ láìpín tẹ́lẹ̀ fẹ́ràn mi ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ ń béèrè peanut lọ́wọ́ mi tó bá fẹ́ peanut yẹn you dash me money before you give me because èmi náà dash obìnrin yẹn lówó by buying a lot of things from her at least mi ti ra nǹkan lọ́dọ̀ woman mo ti ra nǹkan bíi ti ra nǹkan tó one thousand plus ní ọ̀dọ̀ woman náà so kó tó sọ fún mi so tó bá fún mi lówó màá dash ẹ màá in fact you cannot people in abroad will get it but I can buy it I send it to you or I show you but in Nigeria I don't think so Nigeria me the social, but me ì rí kó wà ní Nigeria experience yẹn àwọn India ló ní Indian houses. If you want it Sell me money. I got it for you. SS and I will ship it to you. Ṣé ti yé yín? Ẹ máa rí, ẹ máa rí. So tí wọ́n kàn gbé síbẹ̀ a lot of people tó bá gbogbo nǹkan tá a ti gbé sórí at the end of everything. Wọ́n máa máa lò náà you ọ̀dẹ̀ ní fún Some for everything. You í ṣe to nǹkan tó bá ń jẹ ń gbà mí Come máa fi wọ̀nyí. Wọ́n máa bá gbàbẹ̀ náà mọ̀ wọ́n and it's good. Thank you. níjọ́sí ọjọ́ kan báyìí tí mo bú let me show you this thing i wan show you a lot of things tó yẹ kí n fi tí mo bá dé tí mo bá lọ sí nàìjíríà gan tí mo lè dá sílẹ̀ àzẹ̀ ṣe rí pé irú peanut yẹn peanut tí mo mọ̀ tẹ́ pé kò ń ṣe pé ó máa jẹ́ kó iye tí ọdún sáà kì í ṣe pé ó máa kàn jẹ́ kí kí ẹ mọ̀ pé àwọn ò kì í ṣaṣẹ́ ọdẹ pa máa sọ pé a fẹ́ lọ ṣèdí a fẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ wọn. a kàn jẹ́ kó you you see it will give you whatever you want your body excuse me irú omi tí mo ní mo mú ń gbà yẹn that water renew your ó máa jẹ́ kó look gbogbo system á jẹ́ kí system ẹ look young like gbogbo everything about you will look like a baby i mean ọmọdé i look younger than you So, and when your system is look, it look younger than you, then your skin will be okay, your face also. Aha, and your hair, irun mi sì mo notice ṣe mo kó tẹ́ bá ń dàgbà. Tẹ́ ò máa ń dàgbà. Irun ẹ̀ náà gbogbo nǹkan nípa ẹ̀ ló máa dàgbà. Èékánná ẹ̀ bó ṣe ń gùn tẹ́lẹ̀ ó máa máa ṣe bẹ́ẹ̀ náà bọ̀ tó ní bó ṣe máa rí. Irun ẹ̀ máa máa soft, kò ní strong mo bi tele. Come remove by the. Okay, ṣé ẹni yẹn bú ni? wọ́n ní wọ́n remove comment kan by moderator oh ṣé o bú mi ni má bú mi now I don't know why they remove your comments so that water omi kan báyìí búlù kan báyìí tí mo máa fi wọ̀nyí gbà ẹ̀ gbà mo rí pé mi ì mú mọ́ mo rí pé tí n bá mú torí mi ò ń jẹ iyọ̀ púpọ̀ omi yẹn dẹ̀ níyọ̀ kò ń ṣe iyọ̀ o iyọ̀ kọ́ ni o iyọ̀ kọ́ ni o but ó taste like salt so tí n bá ti wá mú mi ò láìkì torí mi ò ń jẹ iyọ̀ púpọ̀ iyọ̀ da iyọ̀ ò da púpọ̀ lára o àwọn èèyàn kan tó máa ń jẹ so too much of salt also téèyàn bá consume too much of salt i will tell you what tó máa ń cost tó bá yá bó dẹ̀ ti sọ fún mi pé tó bá ní notice pé ara ẹ fẹ́ máa wú àti ẹsẹ̀ sọ́rí ẹsẹ̀ ẹ fẹ́ máa wú tó bá tẹ̀ bá wú omi ń dúró síbẹ̀ iyọ̀ tó mọ ní kọ́kọ́ di. kọ́kọ́ yọ rẹ̀ kò ní abẹ́yọ̀ many things ló máa ń fa ẹsẹ̀ yẹn àwọn ẹlòmíì máa rò pé tó bá ti ní kidney problem ló máa ń fa no so wàá kọ́kọ́ yọ rẹ̀ kó lábẹ́ yọ bọ̀dé yẹn kọ́ là ń sọ nsìn many things mo ti sọ fún àwọn èèyàn tó yẹ pé personally I can use it to get money from people a lot of things ni mo ti mo rò níjà yẹn ni peanut yẹn ẹ tí mi ò bá fi wọn yàn ń sìn tí èmi bá ní irú èyí tí mo wá sọ gbogbo wọn fún mi ní peanut yẹn although mo ti sọ and people see it's working it's good because number one tó bá ń mo lè máa tà náà tí mi ò ní disclose ẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn ò ní mọ̀ pé peanut ni if I grant it ìgbà tí wọ́n kọ́kọ́ sọ fún mi there is a way you can do it o lè po bí omi o lè lọ o lè lọ báyìí kó máa tà sachet there was a milkshake kan tí máa ń rà ń gbà ní South Africa mo ṣẹ̀kẹ̀ lórí system kan mo ṣẹ̀kẹ̀ ní Canada mi ò rí milkshake yẹn mo máa ń rà ní Walmart ní South Africa mo máa ń rà ní Eggers so milkshake yẹn mo máa ń máa ń mu láàárọ̀ nígbà yẹn ó lè di ìgbà míì mo lè má jẹun throughout ìgbà míì má tún mu tí bá délé so ó máa ń jẹ́ kí skin dán ó dẹ̀ máa ń jẹ́ kí gbogbo nǹkan tó need lára ó máa produce ẹ̀ fún ẹ ṣòtìyé mo máa ń ra vanilla ẹ̀ eh, strawberry chocolate colour ẹ̀mí flavour mẹ́ta ẹ̀ máa ń so nǹkan kan ni wọ́n pò síbẹ̀ tí àwọn èèyàn sọ di alágolo tí wọ́n sọ di refill tí wọ́n sọ di kinní kan you understand me bẹ́ẹ̀ mi ṣe mi mo ṣe gba inspiration yẹn tí mo kàn jókòó ọjọ́ ìlẹ́mọ̀ pé mo ni mo fẹ́ ṣù ẹ̀ I can use it to make money for myself so it's not everything tí àwọn tell me, but a minimum somewhere, a minimum mo idea mi èmi ni wọ́n fún èmi ni mo dẹ̀ èmi mo so I can use it but a lot of people they want to get your idea they don't pay you they are not good to you that's not good so mo níjọ́ yẹn mo mo decide ni o mo fe ṣú ẹ̀ but mo wá rè pé ah, kò nídìí kì í ṣú ẹ̀ mo wá wò pé ṣe bẹ́ẹ̀ mi na máa lọ ra àwọn milkshake kan so tó bá di lọ́la náà tèmi náà mo lè produce mo lè di product mo lè mo lè bẹ̀rẹ̀ sí produce gbogbo àwọn kinní kí n fi ṣe milkshake bẹ́ẹ̀ ni màá máa ní kó máa mú màá máa fi ó ti yé yín màá ṣe flavour oríṣiríṣi nǹkan táwọn èèyàn get idea táwọn èlòmíì get wọn lọ ṣe South Africa tí mo sọ yẹn ó lè jẹ́ àìjẹ́ nìkan náà ló ní àìjẹ́ àìtó bẹ̀rẹ̀ sí you don't understand me so kì í ṣe gbogbo nǹkan ẹlòmíì tó bá gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ yẹn tí n bá tẹ̀ fi wọn ó lè lọ sọ́dọ̀ owó àwọn àlọ́sọ́jọ́dọ̀ owó ìwọ́ tó <laughs> àkàìmọye nǹkan tí mo ti ọ̀pọ̀lọpọ̀ ṣe báwo ni àwọn èèyàn kan máa sọ pé cream tó bá ti fẹ́ kọ́ṣẹ́ cream pe mi one thousand dollar pe mi ma kọ́ ẹ e bọ́n ṣe po cream gbogbo cream yẹn sì gbogbo ojú àwọn tó lo cream gbà ojú wọn ti jóná nẹ́mẹ́ni bèbò sì wọn ò lò mọ́ wọn ò tọ́ wọn ní cream wọn yẹn ò yá mọ́ kò yá mọ́ <laughs> gbogbo ayé ló ṣe cream yẹn bọ̀ tí milkshake yẹn so tí wọn idea ní àìjẹ́ akamúyà ìjẹ́ àti mo ti ní tí mo ti kọ́ àwọn èèyàn bí tẹ́ pè mí fúnra mi I can use it bẹ́ẹ̀ ni mo lè use ẹ̀ sọ ó lè sọ mí dolówó tán lè máa sọ pé Auto Bola produce ni màá dẹ̀ forúkọ mi sí ẹ́ tó bá tó bá ti fẹ́ kí n bẹ́ẹ̀ tó bá ti fẹ́ wàá fún mi lówó màá bẹ́ẹ̀ rà á tó bá ti o lè kọ́kọ́ ra bí oní hundred dollar tó bá ti rà á tó bá lò tán tó bá ti bá ẹ lára mu wàá rà sí tó bá dẹ̀ bá ẹ lára mu ó lè tó bá ti rà á kó lọ wo tẹ̀sẹ̀ kó gbóòórùn ẹ̀ tó bá lè lọ tẹ̀sẹ̀ lọ́jà irú èso tó jẹ́ kó mọ tó ti yé màá máa fi gbogbo nǹkan wọn àwọn èèyàn it's good to nítorí pé ní tí mo ń sọ yìí olówó tí àwọn olówó bá rí àwọn ah, irú omi tí mo sọ ń jọ yẹn ìgbà tí mi ò mú mọ́ torí pé ó ní iyọ̀ ẹni tí iyọ̀ bá ṣe nǹkan kan fún èmi ò kàn láìkì iyọ̀ ni tí mo bá fi sórun mi bí irun mi bá fẹ́ ṣe soft soft soft bí ó fẹ́ máa dàbí irun bèbí ó máa le irun mi á wá grow á wá thick á wá strong ìyẹn mi pé bí irun mi ṣe rí láti ìgbà tí mo kéré a wá padà wá bẹ́ẹ̀ so ọdún wàá filẹ̀ lórí ẹ̀ tó bá lo nǹkan kan tẹ́mi bá lo nǹkan kan tó bá ash ó lè kàn dàbí pé orí fẹ́ fọ́ mi ó ti yẹ yín ló ń ṣiṣẹ́ is correcting things orí fífọ́ tiẹ̀ kì í ṣe orí fífọ́ tó máa pa ẹ́ o so ìyẹn bó ṣe jẹ́ ni bí àwọn èèyàn ṣe ń béèrè peanut yẹn lọ́wọ́ mi I like to give but mo wá wò pé èmi ń gbàwé lot of research there was a time tí mo sọ fẹ́ nìkan mo ní mo gbá research kan bó ṣe ń ṣe pé ẹran màlúù tó yẹ pé tó bá ṣe bó ṣe tó lè fi ẹran ṣe sandin ẹran ṣàmì pé ẹja náà fi ṣe sandin nìyẹn mo gbá research nígbà kan mo sọ fẹ́ nìkan mo ní àwọn ah, mọ́dẹ̀lì máa ṣe màlúù ní sandin o you understand me so wọ́n yọ tí n bá mọ gbogbo bó ṣe ṣe irú àwọn kan yẹn kí wọ́n máa sọ fún gbogbo èèyàn àwọn èèyàn máa gbà díẹ̀ wọ́n máa lọ fi lówó wọ́n máa lọ fi ṣe dáadáa tó bá ṣe tán wọ́n dẹ̀ máa bú ẹ náà ni tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ sí àjẹ́ àti ìbá sọ ń bá ẹ̀sìn ẹlòmíì wọ́n sáré gbé gbogbo àìdíà mi wọ́n gbé jáde bípa àwọn làwọn ní ẹ àwọn máa ń rìnà gan o tó bá rìnà tó sọ kan wọ́n sáré gbé àìdíà yẹn ìwọ tó ní àìdíà yẹn wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ so in fact ṣe nígbélé mi mi ìjáde wá sọ pé oh, God bless you oh, happy new month month níbi tí wọn ò ti gbàdúrà tádúrà wọn go tiẹ̀ níran rẹ̀ lórí ẹ̀ wọ́n á tan táìtì àtọ́fìnrin fún wọn táìtì ànáfìnrin bí ọ̀fẹ́ ni pásọ̀ mi máa gbọ́ nǹkan tó lù wá wí lẹ́nu wa tó jẹ́ pò ló máa sọ mo rí lára àwọn watchword tí a lò lọ́dún yìí for peace peace yẹn mo rí àwọn pásítọ̀ mi tó jẹ́ pé peace yẹn náà ni wọ́n sọ ọlọ́run lè tó bá jẹ́ ọmọ ọlọ́run ni wọ́n ẹlòmíì wà tó yẹ pé wọ́n gbàgbọ́ nínú mi bọ̀ tí wọ́n ò ní fẹ́ sọ pé a gbàgbọ́ nínú ẹ̀ ẹlòmíì gbàgbọ́ nínú ọlọ́run tí mò ń sìn kò fẹ́ sọ fún mi pé a gbàgbọ́ nínú ọlọ́run tó ń sìn what is the essence of that but you get your things ẹ mọ iye mẹ́rin tí mo ti ń fún yàn lọ́fẹ̀ẹ́ ni èmi ò dẹ̀ gbọ́dọ̀ máa fún yàn lọ́fẹ̀ẹ́ kémi tó ṣì kò jọ́ ọ̀ nígbà tá jalè tó bá wá fún wa ní àwọn experience kan it has to be for our good not for the public and if the public want it the public have to pay for it our prayer point our home page they don't give us that they don't pay tithe and offering our things abadeje they want us to release it for them so it is well i love people but we want to be creating things táwọn èèyàn bá ti ń dàgbà tẹ́ pé wọ́n bá máa mu kinní yẹn tára wọ́n máa dán ó ti yẹ yín tí wọ́n bá mu tára wọn máa dán ṣó ti yé tẹ́ pé wọn ò ní láti jẹun ní bread ẹmọ nísìnyí kò ẹlòmíì kò ju mọ̀ ju bread and breakfast bread and egg you know, àti àwọn babies àtàwọn kan wọ́n ṣàkó wọ́n ṣàní wọ́n jẹ breakfast It means I cannot use bread for breakfast again and a lot of people are having problem kan bí torí pé wọ́n lo bread and uh, bread and kiri kan fún egg for breakfast they are getting older they cannot breathe well they don't go to toilet regularly they have a lot of um, hair in their in their inflammation in their body you know and it's causing them serious problem they will not know wọ́n máa lo oògùn ẹlòmíì ó lè jẹ́ pé èsì lásán tá bá rí la máa sọ pé òkè èsì inú ilé ẹ èsì ẹlòmíì tí ò bá ṣọ́ra ẹ tí ò bá ṣọ́ra tán bá gbé ẹ sí direction èsì tó bá ti darúgbó tẹ́lẹ̀ ó máa jẹ́ kéegun ẹ tètè máa gbọ̀n ni bẹ́ẹ̀ ni tó bá rí tó bá rí pé òun weak légungun your bone is getting weak ẹ o dey try that exercise but you are feeling you are feeling pain in your bone try to off your AC when you want to sleep try to let your home fi nígbà tó kó tó sùn tó AC sí gbogbo ibi tó bá wà kó tó wọ yàrá yẹn lọ tó bá ti fẹ́ sùn make sure kó pa gbogbo AC inú ilé láti tutù dáadáa wàá make sure kó pa AC ẹ wàá sùn ó ti yé má dẹ̀ gbé bẹ́ẹ̀dì direct AC ẹ báyìí ó máa get ẹ hold on time ó dẹ̀ máa jẹ́ kí gbogbo orí ẹ kó funfun without time gbogbo e ẹ á máa funfun láìpẹ́ ọjọ́ the AC to bá gbé AC sí kọ̀ǹgọ́ agbárí ẹ̀ tó bá fẹ́ sùn báyìí tí o bá ń kọrí báyìí tó ń kọrí báyìí o lè gbé AC sí ibi orí yẹn o but má gbé AC síbi tí mo Television tẹlifíṣàn yo. Ki o kí wọ́n sùn báyìí kó kọrí báyìí ẹ́ dàdé orí ẹ̀ ló máa wá pẹ̀lú imú ẹ̀ you be having fever malaria symptom fever symptom eh? body pains joint pain a lot of ariwo emi. Eh, atẹ́gùn nínú ara ẹ̀ ó lè fa rheumatism ó lè fa back pain every part of your bone will be getting weaker if you believe it or not that's your headache every part of your bone will be more weaker so when you are hot you can bath with cold water but not cold cold water is not even good too much warm water is the best. Either in Nigeria, in any country, it warm your bone, it warm your blood, it thrill, I mean, ó máa tú àwọn veins kan. So, when you soak yourself also in the water, it's also good for good exercise. And bathing in pool, bathing in pool, swimming pool, general swimming pool, gbogbo èèyàn máa ń wọ̀, you get a disease, ó ní pẹ́, ó ní oríṣiríṣi àìsàn ló máa ṣe é tó bá ti ń dàgbà. So swimming pool with time, me I don't encourage swimming pool. I like jacuzzi. When I use my jacuzzi, you throw the water away, you put another one. Swimming pool that everybody swim. and then Me my fi jacuzzi. Oh, ni Yeah. There's a lot of disease in the swimming pool. Notice that the moment you get into swimming pool, yourself, you pee in the swimming pool. Anybody in the swimming pool, they pee in the swimming pool. A lot of sickness body, those who have body diseases, when they get into a swimming pool, they wash it inside the swimming pool. And they tell you they, they, they, they, they clean it, they put some chemical, and get into the chemical again. The chemical also has something to do with your body. Okay? So, I wanted to show the uh, the peanut before, but I decided not to. Sorry, kì mo hate yín I just want to... I have inspiration for doing it something for myself and for people to, for general public to benefit, but also to help me, to get me money later. So that's my, my, because my friend, when you see, I won't come abuse any. They won't use it nice, but Ọlọ́run ti fi sí mi this thing, if I really get it, where is much? But you know, in Canada here, <laughs> Ọlọ́run dájú mi, kẹ́ni má ní ni <laughs> kẹ́lẹ́ má ní so you cannot there's many things you cannot do here that's going to be my country like um, mi So many things Who are they coming? mi so àkàìmọye treatment bí èmi ṣe ti wà náà pẹ̀lú experience mi tí mo ti wà ń bí iṣẹ́ pé a ti ẹ̀ ṣéǹjì dáìpà tọ́jú ọmọ àti tọ́jú ọmọ ń bí tọ́jú ọkùnrin tọ́jú obìnrin tọ́jú arúgbó kò sí gbogbo nǹkan tí gbogbo ọyàn lárí gbogbo kiri oríṣiríṣi àti tóbìnrin àti ọjọ́ tí yé ìdáhùn nílò is also iṣẹ́ ni experience mo gádà mi is a school tí mo lọ is a everything is a is a, is an addition things to you understand what I mean ó dà pé kéèyàn sọ pé òun lọ sí school ni mo ti lọ láti ọdún kẹfà mo lọ fún study ni tí wọn bá dẹ̀ ka ìwé tó ń gbà mí ó possible kó so many things náà tó yẹ pé ó máa good fún mi ní ọjọ́ tí mo rí kinní yẹn tí mo bẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí search fún milkshake tí máa ń mu ní South Africa yẹn mo search ẹ̀ lórí Google mi ò rí mi ìwà rántí orúkọ milkshake mọ́ àtẹ́yìn mi ìrántí ẹ̀ mọ́ àwọn ọmọ tó máa ń bá mi gbé náà wọ́n mọ̀ náà ó ní inú sachet báyìí lọ́wọ́ sachet ẹ̀ tóbi bíi mílìkì kinní báyìí but ó tick báyìí n bá ti ṣe any flavour ó nice tí bá pò mí báyìí á dàbí pé ó ní strawberry strawberry yẹn máa ń dàbí ó pink báyìí èyí tó jẹ́ bí chocolate yẹn máa dàbí kò ń ṣògì bọ̀ tó máa fẹ́ dàbí ògì ó dàbí á tún máa ní taste bíi vanilla bíi banana lẹ́nu vanilla náà ní bíi vanilla ice cream ó ṣáà good ṣá when I take it. Tada bá ń ro ẹ́ because tẹ́lómi ò bá jẹun dédé you can be having body pain tó o bá jẹun dédé you can have body pain ẹlòmíì wà tó jẹ́ pé tí o bá ti jẹun ẹlòmíì tẹbi bá ń pa ó máa ní ẹdìgà sign pé ó ti kò jẹun for long so gbogbo ara ẹ ti wà drain so it's lacking some things in there it's sensing kí ni yẹn ti ń sensing kankan fún ní brain so ẹlòmíì tí o bá jẹun inú yà máa dún gbúrúrú gbúrúrú àwọn àrùn ọbẹ̀ yẹn á máa pariwo á máa make noise so ìyẹn bó ṣe jẹ́ ẹ̀rí gbogbo nǹkan tí àwọn èèyàn bá ti ní gbogbo opportunity tó bá ti ní tó bá hòdò kan wo nǹkan tó lè fi ṣe ó ti yé àwọn kan náà gbà kan wọ́n kàn wò gbà ẹ mọ̀ pé gbà kan náà àwọn èèyàn kàn rí wọ́n ní búrẹ́dì pọ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe búrẹ́dì tẹ̀rọ ẹ̀ lè ṣe lórí ní búrẹ́dì náà pọ̀ nàìjíríà búrẹ́dì wá bẹ̀rẹ̀ sí ń ṣe kíni búrẹ́dì máa ń bàjẹ́ because èrò tó ń ṣe búrẹ́dì wá pọ̀ because it's easy to ó máa ó easy láti establish ó dẹ̀ easy láti learn láti ṣe pọ̀pọ̀ gbogbo ẹ̀ bẹ́yẹn but all those things else whatever can that can boost your immune system that can help your your bone your brain your skin as well if anybody know about that kì í ṣe pé ká máa gbu ara èèyàn ṣe mi àwọn kan náà máa ní tí skin ẹ bá ti bàjẹ́ kan bẹ́ẹ̀ bo wọ́n ní chemical tó máa fi ṣí gbogbo tag prevention is better than kí ó ní àwọn oúnjẹ tó máa jẹ àti nǹkan tó máa wà nínú system ẹ tí ò tiẹ̀ ní ní tag ó ní àwọn nǹkan tó máa lò tó tiẹ̀ ní wàá máa fine tó tiẹ̀ ní ní gbogbo wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ fọ skin ẹ máa máa lọ ṣí ṣé kí n sọ kọ́kọ́ fún yín ọjọ́ tí mo ti ṣe dé South Africa màmí tí mo ti dé South Africa mo ti ṣe kí ní ẹ̀ last tí mo ti dé Canada mi ò ṣe rí mo máa ń sòkè ara mi sómi once in a while mi ò ní cream láti fi jọ mẹ́ta mi dẹ̀ ní cleanser mi ń lójú mi ó ti yé so but àìṣọ́ mo máa ń ṣọ́ nǹkan tí màá jẹ gan mi nǹkan jẹun tó torí pé mo kàn fẹ́ jẹun ṣá mo lè wà látàárọ̀ kí n má jẹun tí màá ní nǹkan tí ó gùn tó máa gùn fún system láti jẹ tí má dẹ̀ fẹ́ jẹ ní ti tí ò bá gùn tí mo mọ̀ pé this thing can disturb me o tí mo mọ̀ pé mi ò like generally màá kàn eat small of it because mi ní option for that moment so irú peanut èèyàn lè mú láàárọ̀ bí ògì mi ò rò pé wọn ò lè fi ṣe túwó ṣá wọn ò lè fi ṣe anything but èèyàn bí èèyàn lè fi ṣe milkshake so that is it so tẹ bá need it for now if you need it if I buy it for you ṣe pàápàá you are planning be wedding ẹ ẹ jẹ́ ká máa lọ àá padà wá ẹ jẹ́ kàràfẹ́ àjọba lórílẹ̀‐èdè nàìjíríà so ẹni tó bá ń gbàdúrà náà ìfàdúrà ràn wá náà lọ́wọ́ òkìkí òkìkí ti wá with you mi ti sanwó ilé o ẹ̀yin ọmọ mi ẹ dáwó fún mi náà o ẹ fún mi ní sàn send account number mi ti sanwó ilé o ọlọ́run ṣàánú fún wa báyìí orin kàràmù kan ní owó sí mi báyìí owó sí mi báyìí ẹ mà di góòlù náà yò ẹ di kúpà náà yò ẹ mà sí mi báyìí nù ojú mi náà báyìí.